فأهلا وسهلا مرحبا بالأمتين سلام عليك ذا النبأ والكرامتين مكان صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وكل جاء الحق وذهب الباطل إن الباطل كان ذهبا لشانه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adá ọpẹ́ fún ọlọ́run ọba wa alhamdulillah jama ẹ jẹ́ ká ṣe alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin bizikrika ya maula alwara nasan amu ọlọ́run fẹsẹ̀ wa lé ọ̀nà àlùbáríkà sí abára wa. bìtí kiri kàyà mọ̀lẹ́lúwàwà ọ̀nà sánà ìbátan tí èèyàn rí láyé bírú ìjókòó báyìí ọ̀bá máa sínú sẹ̀mí ayé èèyàn ìgbádùn tí ò pé ni. bìtí kiri kàyà mọ̀lẹ́lúwàwà ọ̀nà sánà àmú. ọlọ́run àdúgbò. wàkọ́ kọ́ bàkọ́ mú àṣẹbí. akọ́jẹ́ amọ́ gbogbo ẹni ojú ẹ bá fọ́ lójú ọ̀nà tọ́lọ́mù tí ọlọ́run ní kí a máa ríranú ẹ̀ yìí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọmọ kò fọ́ ayé tó wà wọ́n لئتت يكينا أن علمك واسع أجري نتمدد الله pẹ̀lú ọlọ́run gbogbo nǹkan lọ́mà kò sí ń tọ́ọ̀mà. wà á tàtàrà máa fi tọ́ mi rí ìwà tàtàrà ọ̀hún. èyí tá à ń ṣe yìí ìmọ̀ rẹ ló fi ṣeéṣe èyí tá à ń wí yìí ìmọ̀ rẹ ló fi ṣe sọ. ìtì ń bẹnu wa tá a sọ jáde ọlọ́ndàlù. alhamdulillahi amúdá lánàá bá àdàlà بعد الإهداء والعدد ẹ̀yin ọpẹ́ wa àti àsàlátù fún aṣíwájú ẹ̀dá anábíwa Muhammad sallallahu alaihi wasallam sallá alayka Allahu ya khayral wara jẹ́ ráàyè ibi tí ọ wà sí ìṣèlú Mọ̀dínà ìkí ọlọ́run ọlọ́run kọ máa bá ọ ayé ti máa jẹ rẹ̀ tí ó fi dìgbà tọ́lọ́run ní láyé lùmọ́ni ìkí ọlọ́run yìí náà ọlá rẹ̀ kọ máa bá àwọn sọ́bọ̀ olùgbà àwọn sọ̀hábà wà aláṣọ́hábà ti kàlùkìrámì jẹ́mí gbogbo wọn la sọ̀rọ̀ kí ọlọ́run fún àtàánú ẹ̀ wà tábìrì náà wà kúlì máa wà lágáà الكتابين وكل من هو لك ó fi dórí àwọn gbogbo àwọn tí wọ́n tún tẹ̀lé aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo ẹni tó bá fi fẹ́ rẹ̀ tó fi fún ànábì mọ̀rùpáwà náà ti nípinnu àsàlátù yẹn sallallahu torí a fi fẹ́ wá àfi fún ànábì láfi dóòrù ìjókò yìí pàápàtà àbáwọjọ́ ní àmàrírí ìjókò àwọn àyàwó aṣẹ́ jókò ti wá yìí tọrọjọ́ tí ó bá jọjọ́ ọjà pàápàá àwọn àyà wọ́n sọ̀rọ̀ orí níbi ìjókò kan béèyàn bá wá pa sayéǹsì tọrọjú wa ṣètò ọlọ́run ọlọ́run náà ní gíra láti dá lóhùn àdó ẹ̀ ọlọ́wọ́ wọlá wípé ẹpa ọjà tì tó ti ẹ̀jẹ́ pa ariwo ọjà náà tó ń gbọ́dọ̀ wá mi oníparí ọ̀wọ̀ ọ̀sán lára àjókòó àwọn bí ọlọ́run mẹ́rin kọ̀ọ̀kan wa ọ̀dọ́rọ̀dọ̀ gbogbo ẹ̀yìn bàbá náà tó sọ ọlọ́wọ́ adúgbò fún ọmọ yíwá òyí èsè wà rí pàdé báyìí ọwọ́ ọlọ́run náà ló ní kí ìjókòó wa yóò túnkò nílùú òkò lókù fún tí a wá àtẹ̀yìn náà ti ẹ̀pẹ̀ ọba tí nígbàtà àwọn ọ̀rọ̀lẹ̀ nínú ìdálọ́wárá yìí ẹ̀kọ́ máa ájókòó káàlọ́wọ́ àtìkà náà ẹ̀sì dúró àìdá lọ́dọ̀ ti a náà ya àbáta mọ́ pé ẹ̀ àrùbá lè pè lọ́dún yóò torí ló gbé dání ní ìṣẹ́ sí àbàbí ìdáàrí lọ́dọ̀ ẹ̀ tàbí ó pé tẹ́lẹ̀ tàbí pé náà òfin tọ́lọ́wọ́ olè ìyẹn náà tó ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run adúpẹ́ fún ọ Alhamdulilahi. a àwọn tí ọlọ́run kó àkóso rẹ̀ bí lọ́wọ́ tó sì ń bá wọ́n tó tàbí níbẹ̀wọ̀ ọbẹ̀rẹ̀ lórí ẹni ọlọ́run ṣe ní ọba tí ọba wa mùsùlùmí àwọn ní ìmáàmù wa nínú òlú bàbá wọn olóko náà sì ní bínú pé lè máàmù ní kọ́kọ́ kí wà á bínú tọ́lá wọn náà gbà pé àfáà ni bàbá ọba ọba mo wà ní ilé ìfowópamọ́ kan jọ kan mo fẹ́ bẹ́ẹ̀ nìkan sanwó fọ́ọ̀mù hajj ọba kan náà wá wá àná fẹ́ gba ọbẹ̀ sanwó sápò ìjọba wọ́n bẹ̀ mí ṣùgbọ́n bí a ti dúró tí a ti ń sọ̀rọ̀ ni wọ́n ti ń padà kòrò pé àwọn lọ pàdé kan bẹ̀ kíníkan ó ti ń gbọ́ ìgbàdá wọlé ọba ti bá mi ní ìlú ìlú nígbàtí wọ́n dìde lọ bá ọwá lọ bá ọba ọlọ́bá kàtí àyẹ̀pẹ̀ à ah. nínú mi àti kábíyèsí dára kọ́kọ́ nínú àwọn méjì ó lé èmi ni kí a lóde tó fi pè mí tó fi jáwọ́ ní ìlú pè àwọn oníláwọ̀ kájú àgbègbè nìkan ọmọ bóyá torí kó orí ẹni kábíyèsí orí alọ́ba ló fi pa wọn lé ṣùgbọ́n bá bá dámi ló kábíyèsí gan mọ̀ pé àfáà ni bàbá ọba ọba wa rẹ̀ wọn rẹ̀ nù ọ̀nà tí mo kà fẹ́ kó yọ ni pé ogun kan yẹn máa ń fi lé dé ó lè dá wọn lóhùn kí n tó ọmọ dá wọn lóhùn ọmọ dá wọn lóhùn gẹ́gẹ́ bí ẹni ẹni àpálí ọba nígbà bí ọrùn sọ tó jókòó bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ dá agbọ́dọ̀ dáwọn jókòó toríṣẹ́ wọn ọba tí wọ́n wá jókòó kalẹ̀ mí a sì gbọ́dọ̀ fún alápàlé wọn torí pé ọba zilula isil am òkè ọlọ́run lọ́ba lórí ilẹ̀ ọlẹ́ àti bàbá wa ìmáàmù àgbà fún ilẹ̀ wọn àti tí wọ́n sílé ìkéde yìí àti tí wọ́n ìgbà tí wọ́n bá wọ àgbò sẹ́yìn ọlọ́pàá ni máa kí ètò wọn àmìnà máa rẹ̀ bá wọn gbé ọlọ́run lẹ́yìn kíkí tí a kí bàbá wa àgbà fúnlẹ̀ òkò a wa olóko tìlú òkò àjíǹde ara ọlọ́run ó jẹ́ kó máa jẹ́ àmín àánú ọlọ́run ọlọ́run máa fi bá wọn gbé ọlọ́run ó yọ wá sáwọn náà lẹni tí ó lè jèrè níwájú ọlọ́run gbogbo tí wọ́n ṣe láyé tí wọ́n fi dẹ ní èrè níwájú rí ọlọ́run ọlọ́run bá lè ṣe lójúrọ̀ fún wa ọlọ́run lágbára ẹ̀ gbogbo bí ọlọ́run bá ní ẹgbádùn àyè sí náà ni mo ṣe sí ah, gbogbo ẹ̀ náà mo ṣe sí èmi sáfẹ́ wọ́n jèrè sí lálẹ́ kìá orí ti ṣe dáadáa lójú wọ́n tẹ̀sí ọlọ́wọ́ ọmọ ẹ̀wọ̀n kóbè ọmọjà yìí nìkan dé ní àbáwọ̀ olóko ọwà àti lọ́lọ́wọ́ tó fi kó ládà fún aníjọ́ àlìkẹ́ àmà pé ọjẹ́ láyé tún jẹ́ ní lọ́rùn ọlọ́mọba ní ṣe lójú rọ̀ fún wọn. wọ́n bá ní lọ́rọ̀ ẹ̀mí wọn sí i torótìgùn kó tún kó tún kó sí i lọ́dọ̀ ojú owó èèyàn ti lòó Sàbítí alàlì ìsìláàmì qalbi nawadina Bilhaki fa'tuna ala shaytani Ọlọ́run kọ́ gbà bẹ́ẹ̀. Amina. Lẹ́yìn èyí mo kí gbogbo òjòkó pápọ̀ àwọn ọmọ ìyá mi FSSN tìlú òkò tí a máa ń jọ pàdé báyìí lọ́dọọdún tí wọ́n máa ń fẹ́ kí n wá jẹ́rìí iṣẹ́ tí àwọn ń ṣe ìjẹ́rìí iṣẹ́ ni nítorí pé kò lè wúlò ṣe ní ìlú ẹ̀ ṣùgbọ́n tára àtàbáwá kọ̀bá jẹ́ pé tí ń wí iṣẹ́ àbáàlú ń wí náà ni ń wí yóò tó wá ní ilé tí wọ́n ju èyí sí ti ìlú ń wí lọ ẹ̀rí ni ọmọ jẹ́ bá a ti ṣeré ní ọdọọdún èyí tà ń ṣe lọ́dún yìí mọ́sálásí wọn wọ́n mọ́sálásí wọn fún ẹ̀yin tẹ́ pè wá wọ́n mọ́sálásí wọn fáwọn tá a pè ọlá àti tóbi ọlọ́run mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí ọlọ́run tàn wá lẹ́sàn rí arún mi nítorí àsìkò láti bá wa sọ̀rọ̀ lórí agbárin kan òun ní ewu tí ń bẹ lára ẹsẹ̀ tàǹdá ǹjẹ́ ló lè kúnú àbíbá tí ń dẹ́ṣẹ̀ yìí olówó ọlọ́run torí ẹ̀ nílé wá fi lékún sẹ̀fẹ́ kú ń sẹ lọ́hun àtàlẹ́ tàǹjẹ́ láàárọ̀ yìí ìmọ̀bó débì ọmọ fẹ́sífẹ́sí débì náà ẹm àbáyá nítorí torí ẹsẹ̀ ni lòjò fi rọ̀ òòrùn ràn ìkẹ́ ọlọ́run ó lé wa bá tẹ́ kò se wúndí ẹsẹ̀ yìí tàà tún fi ń rí ìdẹ̀rọ ọlọ́run àbí afẹ́ lè sọ wípé ẹ̀ṣẹ̀ yìí àbí lọ́lọ́run nífẹ̀ẹ́ ni bí kálukú wa bá wo kò tá wà sọ́lọ́ bàbá ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ohun tó kárí ni ètò gbogbo wa òun lẹ̀ṣẹ̀ bá a ṣe ń wo ẹ̀sìn bó ṣe dáa tó kọ̀kárí ṣùgbẹ́sẹ̀ ọkárí gbogbo ẹ̀dá ohun tó sì mú kárí òun ni wípé níjọ tí ó ń dá wa ní a ti fomi ẹ̀rọ ẹ̀dá wa torí nǹkan méjì lọ́lọ́ mú tó fi ṣẹ̀dá ọmọnìyàn bàbá wa Adam ọlọ́run mú erùpẹ̀ ó fi dá ọlọ́run nígbà tí mo mọ́ tán kalẹ̀ láti inú ẹ̀fẹ̀ wọ̀nà fọ́ktù fi hí ẹ ọlọ́run lẹ́yìn ẹni ni mo wá fẹ́ ní ìmì sílá ngbà ẹ̀fẹ̀ tí mo mọ́ kalẹ̀ wọ̀nà ọlọ́run ní lẹ́yìn ẹ̀lẹ̀mí ọlọ́run wá mú ẹ̀mí mi ẹ̀mí rúhì pọ́fẹ́ tìlà nígbà ló tó jọ èyí ló tó jẹ́ nǹkan ta ní káwọn màláíkà kí wọ́n forí balẹ̀ fún irinṣẹ́ méjèèjì fi dá bàbá wa nábì Adam yìí kama máa dẹ́ṣẹ̀ o bẹ̀ ó kama fún ala máa dá ẹ̀ṣẹ̀ alamọ̀sá ọ̀kan bẹ̀ ó nítorí ibi mú òun ibi ọlọ́run ti mú ẹ̀dẹ́ ìpẹ̀ àbíbi tó ti mú ìpẹ̀ tó fi dá ànábì Adam ilẹ̀ lọ́wà gbogbo ohun tí ń bá ń lọ ọlẹ̀ ohun tí ọ̀dá ni ẹ̀mí táa fẹ́ sí ara bọ́dì táa mọ́ òkè ló ti wá àwọn náà sì mọ̀ pé ọlọ́run gangan fi sàmáà sánmà lọ́lọ́run wà ọlọ́run tó wá ní mi rúhì ẹ̀mí mi gangan nínú ẹ̀mí ẹ̀mí ọlọ́ ẹ̀mí mi mímọ́ òun ni mo fẹ́ sí adámọ̀lá gbogbo gbà tọ́lọ́n subhanahu wa ta'ala tó bá ń sọ wípé kí ibi ta ti dá ọmọ nìyà tí ṣe èèpẹ̀ kóró yàn a ma ba lẹ́lẹ́sẹ̀ tí ẹ̀mí ta mí tọ́bárò a ma ba lẹ́lẹ́sẹ̀ nígbàtá àbá ti rí nǹkan kan bú èèpẹ̀ dànù nínú ara wa nínú ẹ̀dá wa àníyà ànígbò lẹ́ni tí wọ́n ma dẹ́sẹ̀ ní òbí sí ẹ̀dọ́ ọmọnìyàn tó mórí bọ́nú ẹ̀sẹ̀ àtàwọn ànábì ọlọ́run èyí tí mo wí ilé tóbi lójú wa kọ́mọ ànábì ọlọ́run náà móríbọ́ tí wọ́n bá ni ànábì ò ní pé kùlùmùnà Adam kùlùmùnà Adam ó ní gbogbo ẹ̀dá fí ànábì Adam tó jẹ́ kó lóbi ọjọ́ ma Adam pátá òun aláṣìṣe ni wọ́n gbogbo ẹ̀dá tó jẹ́ pé ọmọ ànábì Adam ni ọlọ́run lára sì sí ni wa khayru khatta'ina at-tawwabun eléyìí òun lọ jẹ́ wípé gbogbo ẹ̀dá tọ́lọ́ndá tí ń jọba ànábì Adam àdègbóríbọ́ níbi ẹ̀ṣẹ̀ ọ̀sán ni ó lè móríbọ́ ní ẹ̀ṣẹ̀ dídá gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ ahlan wa sahlan akínọ̀bọ̀ wa ìmọ́mù àgbà ọlọ́run jẹ láti pẹ́ láti tóbi ọlọ́run ẹ̀sìn wá ní ohun tẹ́sìn wá kọ́ ní wípé ìdá àtàkùn kẹrí ẹ̀sìn wá ní gbogbo ìgbà tí alápánlé inú àwọn èèyàn inú yí tọ́bádé wá bá láàyè kan ẹ̀sìn wá ní tí ẹ bá dáàbá tí ẹ̀pẹ̀ yìí lórí ní àwùjọ wa apáláyì ta wà yìí ọlọ́run ní ẹ̀yìn lẹ́lẹ́ o àti ọlọ́run bá ní gbàdúrà yín ẹsẹ̀ àti orípa rẹ̀ tí máa mú wá nínú ayé òun lọ̀rọ̀ mi ohun táwọn sọ ni wípé ọmọ ànábì adam ẹni ó lè mórí bọ́nu wánú ẹ̀tẹ̀ kò sí gbogbo ọmọ ànábì adam pátá òun lẹ́lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹni tí bá ń túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ òun lólóore mo ló fi lórí àwọn ànábì ọlọ́run lọ́jọ́ ń lọ sínú hadith yẹn torí ká ma sọ fún mi pé ah, ọlọ́run ànábì ọlọ́run náà máa ń dá ẹsẹ̀ alẹ́mọ̀sá èyí tá a Adam ànábì ọlọ́run ọlọ́run sọ fún pé fàásọ ádámù rọ́bàwú ọlọ́run ádámà ọsí ọlọ́wẹ̀ níbòmí bọ́tí ẹ̀jẹ́ pẹ́sẹ̀ tí wọn a lè pẹ́ tí bàbá wà ànábì ádámà yìí nígbàtí ètí ìdí ànábì ọlọ́run ni ṣùgbọ́n ti ṣe tàbí kápẹ̀ ní as a mistake a ní fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀ fáwọn ànẹ́bí ọlọ́run nítorí pé màṣùmún anìlàkàtà ọlọ́run ti dáàbò bò wọ́n fún omi àtìṣe ṣùgbọ́n wọn kèése fáwọn náà ń ṣe nǹkan ní ìgbà mí tọ́ba wọn tí èébú wọn sí àwọn náà máa ṣe nǹkan mí ìgbà mí tọ́lọ́wọ́n ọba wọn wí níwọ̀n èébí pé àtìṣe tí wọ́n lọ́dọ̀ àwọn olùre ní ànípe ní ẹ̀ṣẹ̀ ànípe ní àtìṣe òtí wọ́n mọ́ pé ní khilafu aula ní ilmìlá khilafu aula ní ilmìlá kéèyàn ó ṣe nǹkan sáárí wípé ọ yàtọ̀ sí ń tọ́tọ́ káṣe nínú mọ́ ọlọ́wọ́ kéèṣe nínú ma ọmọ èèyàn fi ilmila ọlọ́run lọ́dà mọ̀ pé eléyìí yàtọ̀ sí ń tọ́tọ́ irú ẹ̀sẹ̀lẹ̀ sánàbí torí ẹ̀ lórí nẹ́bí sórí di kan ló kọ súra tó àbà ọlọ́run ló rojú ọkọ̀ ìdá ánjẹ ẹ̀wùlẹ̀ ààrùn nígbà tọ́kùnrin afọ́jú yẹn dé ẹni ni Abdullah ibn Umm kẹfífù ni ẹni tí ò rí pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ́nú àwọn kùrẹ́ ó ń ṣe wá sí fún wọn ó ń pè wọn sójú ọ̀nà tọ́lọ́run bóyá wọ́n ṣẹ̀sìn sẹ́ẹ̀sì mọ̀ pé táwọn sì fi ń prúfù ara wọn pé àwọn ọ̀tọ́lẹ́ni tó lè máa tẹ̀lé ànábì ọ̀fẹ́ ká máa tẹ̀lé ọ́ gẹ́gẹ́ bí àwọn àrọ̀zí ìlú náà àwọn ẹni yẹpẹrẹ nú wa àwọn tí ò lásùsí tí ó ń tẹ̀lé ọ báàzì yẹ ráàjì àwọn tí ráàjì wọn tí ò mú tí rò ní wọ́n bá mú ni wọ́n kà wọn sàábà fún àràzí ètí wò fi tẹ̀lá náà bìnú ìgbà náà bí wọ́n ń ṣe èyí tó fẹ́ fà wọ́n ìgbà tó wá ní Abdullah múnú mọ̀túnmù wọlé ṣe ẹ̀kọ́ àwọn tí ń fi ń bùnú tí ó tún wá ríran à ah, ànábìrò olójú eléyìí ó tún àbájọ́ wọlé lásìkò yìí torí ẹ̀rọ lọ́wọ́ fi wá sọ àyà kalẹ̀ pé àbáta ó sì rojú gbogbo. àbáta ọ̀tá ọ̀lá. àǹjẹ́ àwùlẹ̀ àmà. àwùlẹ̀ àmà. nínú àwọn sàábé tó kù díẹ̀ kọ́lọ́wọ́ dákọ̀ wọn ni. ẹyọ kan lọ́ dákọ̀ nínú gbogbo àwọn sàhábà. ọlọ́mọ tọ̀jọ́ sẹ́yìn mi ní àwọn tọ̀rọ̀ kan á. ó gbogbo àwọn yòókù ọkàn ń rọra sọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ abúbákìrì lọ sọ pé wàmá yùgìní wàmá àhàdí ní ìdáwó mi ní ìmàtí tújìzà abúbákìrì ní bá wíbẹ̀ abúbákìrì náà ní bá wí níbi ọlọ́ọ̀sẹ̀ mi wà láyà tẹ́lù olùfọ́dù lè mí kò wọ sáà abúbákìrì ní bá wíbẹ̀ ṣùgbọ́n kọ̀dápọ̀ ẹ̀ ọtí ẹ̀ sọ̀rọ̀ àwọn mùnáfìkì tọ́pọ̀ láàrin àwọn sàhábà tẹ́ bá lọ gbogbo wàmínìhùn ọ̀rọ̀ wọn ní sọ́mẹ̀ ṣùgbọ́n kọ̀ lákọ̀ wọn zénù nìkan òun ló soríire gbogbo wọn náà àwọn èso lórí burúmọ́sì mi gbọ́ òun nìkan òun ló gbókò ẹ̀ jáde èyí tá ń bá lọ umm òun ni tọ́lọ́hun sọ mẹ́ àmánà afọ́jú náà tààmà Abdullah ibn Maktum ní tọ́rọ gbajúmọ̀ tó tí bó ṣe fọ́lójú tó bó ṣe fọ́lójú tó iṣẹ́ rẹ̀ nínú Islam kò ṣe fọwọ́rọ́ ẹni ibẹ̀ lèmi àti ẹ̀yin tá à ń ríran láàlórí pàfẹ́sì ibi tẹ̀sìn ibẹ̀ làásíkà rẹ̀ tọ́bá dìbí sayé àmúra kẹkẹkẹ sí ni abdullahi abu náà túnmọ̀ orínà tó ti bẹ́ẹ̀ òun ní ọkọ̀ọ̀kọ́ pèrò ojúṣe ẹni kíbìlá ló tó pe ẹlẹ́ pàápàá nínú rọ̀mọ̀dánù báyìí òun náà kọ́ pé irun táwọn èèyàn ó fi máa jẹun lànàbí fi sọ́nà àdísí mi pé ẹ máa jẹun ẹ máa mu títí tí ókè òun ní ó pèrò ẹlẹ́kẹ̀jì tí tẹ́ fi gbọ́ ìrun pípé ibnu umu maktum ẹ gbọ́ ìrun pípé umu maktum ọmọ umu maktum abdullahi abunu umu maktum ni ọ̀rọ̀ mi sì tún pọ̀ kí ló dé tá a fi pè ní ọmọ umu maktum sáàmà pé ìyá ìyá àhà ọ̀rọ̀ mi ni láàrín fún kọ tó jẹ pé bàbá ọ̀rọ̀ míì ni tó nídìí ṣùgbọ́n ní tú ọlọ́run nígbà kọ́ ń gbé orójú ọlọ́run wọ́n máa dùn sí ìka kí ni ó mú ọmọ bóyá ẹni tó rojú sí tọ́ọ̀fẹ́ kọbi ara sí yẹ̀zẹ́kẹ̀rẹ̀ òun ni ọgbọ̀ sí tí ó ṣe láǹfààní àwọn eléyìí tó dojúkọ bóyá wà tí o lè ṣe láǹfààní. àwọn yàtọ̀ káwù bàtà fà àwọn ti la fi máa pẹ̀lú tí a bá ṣe ní khilafu awla ní ilmila. ẹ wá lè bí mi léèrè pé mo la ti wá rí wípé mistake ni ọwọ́ mẹ́ ibi tó ti jáde gbogbo ọjọ́ tí bàbá yìí tí bá ń bọ̀ tó bọ̀ wá ànábì ànábì máa ń kí pé marhaban pé máa wọlé máa bàbá ya àtàbàní rọ̀bí min ajili ìwé ẹni tó jẹ́ pé àtàbàní rọ̀bí ìtàb ọyàtọ̀ fún ṣátìmù ọyàtọ̀ fún láwùmù ìtàbù ní kéèyàn rọra sáàjẹ́kọ́ wọ̀ ní ara dáadáa mọ́ ní àtàbà ní rọ̀bí àtàbà lànàbí ló kẹsì àdábà tí wọ́n bá ní àdábà èèyàn ó gán lè ju sátìmù lọ abá ní àdábà pé o làkínúka àdábà látànsáwò àbàdà tí lárúbá bá wú bẹ́ẹ̀ kéyìn ó ti sálọ ọba ló wọ́n làkánìyàn o làkínúka àdábà látànsáwò àbàdà nǹkan lẹ́kọ̀ọ́ tó ní gbàgbé ẹ̀ ní láíláí kéde ó tètè kọ́mẹ́sẹ̀ sọ̀rọ̀ obìnrin wípé ẹ̀sẹ̀ ẹni tó bẹ̀ẹ́ mórí bọ́m̀bẹ̀ kò sí gbogbo wa dọ́gbadọ́gba lájọ rí níbi ẹ̀sẹ̀ ó lè pọ̀jú ra wọn lọ tèmi lè pọ̀jú ti òsáàdù mi lọ ṣùgbọ́n kí wa a lè rí mẹ́fà mẹ́rin lọ́dọ̀ tèmi bàbá tún ti ẹ náà àtàrí kan àárí kan àrípa àtijọ́ pàdé ní ó kan ṣùgbẹ́ nìkan lè jọba ẹlẹ́sẹ̀ kẹ́nìkan jẹ́jòyè ẹlẹ́sẹ̀ kẹ́nìkan jọmọ ẹ̀yìn ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n gbogbo wọn kí ni á kò sí sọ́ọ́fí kò sí láyé kò sí sọ́ọ́bí ẹni tó jẹ́ pé ọyọ fódá kúò níbi ẹ̀ṣẹ̀ tàbẹ́ ní táàpà ayọ fódá kúò níbi ẹ̀ṣẹ̀ wọ́n fi lè mọ̀ sáwì bádà àtàsáwí wọ́n fi lè mọ̀ sáwì torí àsìkò tóró ní tókù ni ní fi lè mọ̀ sáwì nínú kásẹ̀hún táàbù nílé lórí níwájú ọlọ́run bádà tàṣáwí gbogbo wá ní jọdọ́gba fílímà sáwí bàdá àtàṣáwí níbi ẹsẹ̀ ní gbogbo wá ti jọ sí kíni láti ráyè àwọn béèrè pé àbíkẹ́ yóò kú máa ṣẹ lọ́hùn gan nílé rẹ̀ ó fi tóbi láyé tọrọ wọn fi dàbí ìgbà pé àbẹ́sẹ̀ yìí kò lórí pàbùrù kankan tọ́ra kúùsẹ́ fìlà ló dúró lórí ìlà tó fi láwà nílé ẹlòmí ọyọ ó dí ọjà níbi ẹsẹ̀ rẹ̀ dé kásọ ọbọlọ́rùn ẹ̀ ọbọlọ́rùn ẹ̀ níbi sáàsẹ̀ lọ́ndé ṣùgbọ́n tó síbẹ̀ asọ́túndú wa wa a tún jẹ orí ọlọ́run à ń jẹ dẹ̀rẹ̀ kódà ń fara hàn níta bí ìgbà wípé àti ẹ̀lẹ́sẹ̀ bí wọ́n bá ní láwà ní lórí wa ó gbà ah, àwọn ẹni ọlọ́run àwọn ọlọ́run tàlóntọ̀ tí ọ̀sẹ̀ lọ́n bá bá rí jòkó wáyé kó dìde tẹ́rípa àdọ́gba ó wà kó lé dìde kábẹ̀rẹ̀ látorí ẹ̀ ó kó lé dìde bàbá wa máa ọ yẹ ká ìdílé ibẹ̀ láti dọ́gba ọ̀sẹ̀ ní ó mórí mọ́ nínú ẹ̀sẹ̀ tí kò lórí pa ní dáńsónú àyà dáàfin wọlé suratul an'am wọ́n lè máa an'am 44 Fẹ́lẹ̀mọ́ náà tún máa tún kí ó bí i. Ẹjá lọ mú wò látẹ̀yìn. Ọlọ́run ní fẹ́lẹ̀mọ́ náà tún máa tún kí ó Ọlọ́run sọ̀tà àwọn káàbọ̀ èní fẹ́ lójú mọ́kànlá lọ́bẹ̀ ní orípa ẹ̀sẹ̀ gan ó lọ́rọ̀ ṣùgbọ́n mo fẹ́ léhùn fẹ́ pẹpẹ ọ̀rọ̀ ta rán mi mm. ọlọ́run nígbà tí wọ́n gbàgbé gbogbo ohun tá a sọ fún wọn lọ́lọ́wọ́ ọ̀sọ́ fún apẹ́ ká má mutí sáà ní mùsùlùmí tí mú ẹ̀ṣẹ̀ ní tí ọ̀sọ́ fún apẹ́ ká má jalè sáà ní mùsùlùmí tí ń da nǹkan ma ó lè má dà à ń jànú masáàtì gan bí ti jà lọ́n kí ló lọ kẹta tó máa bàwẹ́ lẹ́tọ̀ lẹ́rẹ̀ pé ẹ̀mà tọrọ àgbà wípé ó ṣe ṣe ilómi ọba ẹlòmí ìgá torí àkáǹtì pé ó ṣe ṣe ó ní ìbàrún ẹlòmí ìgẹ́ aláwà kìbárú tó wájú ló kọ́ wà ní ti ń wò pé ládání ò tí kọ́ ọkọ̀ oṣù tọ́lọ ó ti wá pé ń wò bí wọ́n àkáǹtì ẹ̀ owó tí san lóṣù tọ́lọ ibi bí sẹ̀bílì láìní àjẹ́bílẹ̀ ká máa wẹ́yìn wò ṣùgbọ́n mara wá fíṣẹ̀bílì láì fíṣẹ̀bílì láì ó kó ń sẹ̀bílù láà ó tún lọ sẹ̀bílù bòmí ara ẹ̀sẹ̀ ni ọlọ́run ní gbẹ́gbẹ́ gbogbo ń tàà ti ṣe wá sí fún wa a ní wọ́n mọ́ sẹ̀sì náà àwọn alájókò yìí kámù lọ́dọ̀ àwọn aláàfá àdánwò ti alọ́gá iná ah. sí náà ẹ̀yìn ìná kílẹ̀ nípa ohun bẹ́ẹ̀ sí ní ẹ̀sí bá tẹ̀ ń gbàlejò ní brother and sister ń ṣe ní tara alábòsí èèyàn ni man yadhkuru àìbà rẹ̀ ẹni tó ń gáńgbà gbé àléébù tarẹ̀ tí ń sọ ti ẹni ẹlẹ́ni alábòsí ni ebi tí wà tí wà fún ni pé ká lè mọ̀ bí a kù sí ká wá sí kẹ́ni tí ń wí orí tí ẹ̀ mú ń gbọ́ ìwọ náà mú tí ẹ̀ káwà múra ní wọ́yá ń

ẹ láṣùpẹ́ Fọ̀lámọ́ nàtù máa dúkì òbí bàbá náà rẹ̀ ìmọ̀ abúwà bá kú lè ṣe yìí. sí fún gbogbo ta ni wọ́n mọ́dé bẹ̀ wọ́n gbàgbé ẹ̀ ibẹ̀ láti ń bá wọn gbogbo táwọn ọlọ́run láàfẹ́ ìdí ẹ̀ là ń bá wọn tẹ́fì wọn pẹ́sẹ̀ lórí panu ọlọ́run nítorí ẹ̀ ń ta ṣe fún wọn kí la ṣe fún wọn ọlọ́run nígbà ẹ ń tẹ̀wọ́ yẹn gan awá sílẹ̀kùn gbogbo dáadáa fún wọn ó dàbí ìgbà pẹ́sẹ̀ gan làábí sórí sẹ́gbẹ̀ tí sàwọn náà nù torí gbogbo ẹ̀ láńsẹ́ là mú jẹ àtúrò oúnjẹ àrómi àtú ọ̀bọ̀ lọ́rùn wa ọkọ̀ akọ́lẹ̀ àtúkọ́ mi ọwọ́ dàbí ìgbà pé sísẹ̀ tá ń sẹ́hùn ni fi ma bẹ́ẹ̀ èèyàn bá ń sẹ̀wá gbogbo nǹkan fún ẹni ọlọ́wọ̀ bá ti fẹ́ràn èyí ò lè mẹ́ àti tọ́lọ́wọ́ bá fẹ́ràn èèyàn bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ yóò fúnlẹ̀ mọ́ torí yóò fi lè rántí pé ah, mo ti tẹ́lọ́ láyé báyìí báwọn tàná ti tẹnu àwọn وأخبرني بأن العلم نور ونور الله لا يهدى العاصي ó wá dàbí ìgbà wípé ọlọ́run ọmọ ń sílẹ̀ kò kẹ́lẹ̀ bí èèyàn bá fẹ́ ọlọ́run ní fàtánà lè jẹ́ fi sọ́nà àdísì kan ó ní ọlọ́wọ́ ọba yanzuru ila dini abdi ila abdi yìí ọmọ ń wo ẹ̀sẹ̀ ẹ̀rú ẹ̀ ila wajada fihi kífà yàgọ̀ mú bẹ̀rùn bọ́lọ̀ ń bá rí wípé ọwọ́ yẹ padà lé mẹ́sìn kèé wọ́rí àti rọ́lù ẹ̀sẹ̀ hmm. khafa bàláwò ọlọ́wọ́ pé ẹ̀dín àdánwò ẹ̀kù kọ́ mọ́ra

arẹ́po à ń gbádùn èrò wa ni wípé kò sí díjọ́ lọ́hun ọ̀sà lákéde gbogbo ayé wá tá polongo ọ̀sà kí ló wá ṣẹlẹ̀ nǹkan nàìjíríà tún kọ̀ ah. lónìí tí mẹ́wọ̀ ti ṣẹlẹ̀ àti ìṣẹ́nu tí wọ́n bá gbàgbé ń tàà sọ fún láti ń fún gbogbo àwọn tí darí ayé lónìí ìmọ́gbóòsàlárúgẹ́ òun ló kó fìtínà bá wa olókódà mú bá wa inú tọ́lọ́wọ̀ wọ́n gẹ́ ẹ̀fẹ́ ìtọ́ e ṣe kẹ́dùkọ́ pánìkà ló ṣe sọ́lẹ̀ dùmọ́nú ìtọ́lọ́hun ṣe kẹ́nìkọ́ wá lọ kúnlẹ̀ fẹ́lòmí ọlọ́mọ dúpẹ́ fẹ́lòmí ẹni tí ń ṣe jẹ́ mú fún alọ́lọ́hun kẹ́nìkọ́ wá gọ̀gọ̀gọ̀ kọ́fẹ́nu ọra kọlọ́mọ kúnlẹ̀ fókúta ọkọ̀ọ̀kọ́ kùtà lọ́lọ́run tó wọ́n máa kúlẹ̀ fún gbogbo òkúta tí mẹ́lù ló yẹ kó máa forí kalẹ̀ fún tọba tí ń kà tọrọ lọ́run ẹnu ọ̀yẹ́kọ́jẹ́ yọkan kẹ́nì kọ́ bọ̀bọ̀ kọ́ sọ wípé ọ̀rẹ́ pàṣán èyí tó gbajúmọ̀ nílùú tí mo ti wá nù eégún ètò sì débẹ̀ náà ní sọ ọba dẹ́ta ọba ti dọ́dọ̀ ọba ó rí tó tún ti kun ó ti kun òòsà fún ọmọ àwọn tó kù tó tún yí tọ́ yà gbogbogbò ti darí rẹ̀ jẹ́ ti darí ẹ̀ ti dúpẹ́ sádù àtẹ́sẹ́ ń jò ní ti gbà adẹ́mọ́rẹ́ gbogbo súnà ànẹ́bìga igbóòrò tó wá káyé lọ́ntì ọlọ́run máa ń wẹ̀ dáran tí bá ń sẹ́ ọlọ́run ní gbogbo tí ó bá wá ń dunú tí ó ń dunú ọlọ́run lọ́bàdì lágbà wọn mú ọ̀rọ̀ wọn wà rújú fún à yóò rújú wọn ní mọ́bí tí wọ́n yà sí àwọn àmà sákiri táà àmà sákiri nìsẹ̀ alẹ́ àwọn kan wọlé agbáwọn kan síbẹ̀ ẹ̀sọ̀ rìsọ́ọ̀tì ẹ̀yin ọ̀dá ẹlọ ọyẹ ìdílẹ́dá ẹmọ máa bọ̀ ó dìgbà bá padà sọ́dọ̀ ọlọ́run òun la tó lè rí àṣeyọrí ẹ̀sẹ̀ ní wọ́n ìdà ọdún ọdún ọlọ́run ní tẹ́ẹ̀ bá ti gbédé èmi náà gbédé bẹ́ẹ̀ náà kìí wá gbé dé lójú ẹsẹ̀ tí èèyàn bá ṣe lọ èèyàn máa rò wípé sì ń dà mọ́ mú jẹ àpéjúwe nínú àwọn tí wọ́n ń tí wọ́n yọ̀ tí rò pé ó léwu lánàá kọ́lọ̀n subhanahu wa ta'ala kó tó gbá wọn mú èèyàn náà 26 ànábìnú sọ fún wọn pé nígbà tó súnúwà gbogbo ọ̀nà tí ń gbà ṣe wá àti lọ́gbàṣẹ́ fún wọn wọn gbàgbọ́ ìnídà ọ̀tún káómi lẹ́lá wọ̀nàhárá àtọ̀sán àtọ̀sán àtòru ni mo fi ń pè wọ́n gbogbo pípẹ̀ tí mo ń pè wọ́n tẹ̀lé ẹ̀tọ́lọ́un gbogbo ọgbà bá ń pè wọ́n pé kiri ọlọ́run ọ lè dáríjì wọ́n kìnáyà ni torí pé èyàn lè kí gbogbo ọwọ́ kó bọ̀ ọ̀nú etí àsọ́bí àlọ́lọ́run wí kìnáyà anna Adamu Samuel ó fi kí bí wọn ò ṣe fẹ́ gbọ́rọ̀ ọlọ́tọ́ ó ní gbogbo ọmọ níkà wọn bọ̀nú etí wọn sẹ́yìn ọba kẹyọ kẹjọ bọ̀ sẹ́yìn kó ṣe kéèyàn ọmọ gbọ̀rọ̀ àwọn kúkẹ́ bá lè láǹfààní àti kí gbogbo bọ̀ sẹ́yìn pé ká gbọ́ ń bojú kiri wọ́n yà ṣùgbọ́n pé wọ́n ọ̀fẹ́ nínú òun ọlọ́wọ́ kà náà ìkórìíra wọn lè núhì gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn ojú wọ́n tẹ lọ́hun wọ́n tẹ́

nígbà tó di wípé ó ń pè wọ́n wọn ọ̀gbọ́ wọ̀kọ́rọ̀ núhù rọ́bì núhù wá sọ bọ́lọ́hun pé rọ̀bì ọba mi mọ́sẹ̀ ilé kàkàkà kù nínú gbogbo olé kèfèrí láì parun ìnáka ìtàbáhùn yóò sílù ìbá ìtí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tọ́ ọba ń sẹ́ wọ́n kù àwọn tí bá ń dí ọmọ jogún àbúrú yóò sílù ìbá dákà wọ́n máa sọ àwọn ẹrú rẹ̀ nù yóò ìbàdáka ó túnmọ̀ sí pé Nuhu náà tún sàdúrà kọ́ sáwọn kankù lóbi ní mílẹ̀ káfìrínà nínú àkàfèrí mọ́ wí torí òun náà mọ̀ pé ikímọ̀ ọlọ́run ni pé káyọ ọmọ bẹ lọ́lọ́run fi wá sẹ́kù zuriyatan mani amalina mahadọ ọláwáyí àrọmọdọ́mà àwọn tọ́lọ̀ ní kínú ọkọ̀kọ̀ olúwù ìrẹ́ ẹ̀wà ní gbogbo wa tàà kù láyé sáàmù wà háàmù wà yàfò àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n bá anábìnúwù ní wọ́n bá gọ́kọ̀ tàbí sẹ́kù lónìí orípa ẹ̀sẹ̀nú tí a bá gbọ́n tí ló wù wí láti pilẹ̀ kò ní parun ẹ̀sẹ̀ máa ń fà parun bàbá kò lọ́dọ̀ ọ̀nú wù lọ́sọ́dọ̀ àwọn èèyàn náà bí i Aya kẹfà sí keje. Àlàáàkọ̀. Mma Ọmọ ọkà Kazaba ti Samudu. Ọlọ́ni àwọn èèyàn Samuda. Samuda wa èèyàn Wà áádùn Àwọn èèyàn Udu. Àwọn Kọ́ríà ọjọ́ tí ẹ̀mí ọmọ sọ Ọjọ́ àlìkìyàmà wọ́n pè nírọ́. gbogbo ẹni tí ọba ti ti lọ́hun bọ́lọ́hun ṣe fẹ́ ó ti pọ̀jọ́ àlìkì rọ torí tọ́ ọba pé rọ ọ̀ràn tí péjọ́ kan ló dùn wájú ọlọ́run ìyàwó ìyàwó tí mo fi tọ́ sí wá kiri yìí wọ́n fi mí hànjọ́ àlìkì àmà bí mo ti ṣe yìí wọ́n sì sì mí gbèsè ọjà ìmọ̀ jókò lọ́jà láì ní tọ́ta ẹlòmí ọlọ́jà yọ́ lọ́jọ́kò kò ní ẹ̀kẹ́ tí wọ́n máa débìnà ìrẹ́gbẹ̀ lọ́bá lọ bàbá máa mú níjọ́ mi tẹ́ bá wá wò ó ọlọ́ọ̀lọ́wọ̀ èèyàn sàmúdù àti áàdù wọ́n pàdìkì àmọ̀ nírọ́ nítorí ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run ni ẹ máa gbọ́ ọlọ́run èèyàn sàmùdáwá torí pẹ́lẹ́ṣẹ̀ ni wọ́n kò sí tọ́lọ́run ò lè ṣe kájáwó ẹ̀ṣẹ̀ ni ọlọ́run mẹ́jẹ̀ tiwa yìí náà ò débi ìparun àdéhùn ànábì níṣẹ́ lórí wa ó béèrè nǹkan márùn ún lọ́dọ̀ ọlọ́run àbí mẹ́ta ni wọ́n fún lẹ́yọ kan wọ́n fi nǹkan pààrọ̀ ẹyọ kan wọ́n fi kan díjọ́ àlìkíyàmà ọlọ́run béèrè nǹkan mẹ́ta wọ́n fóhun lẹ́yọkan wọ́n fi nǹkan pààrọ̀ ẹyọkan wọ́n sì sẹ́kàn kùdíjọ́ àlìkíámà ó ní mo bí ọlọ́run pé àlìwúmà mi má fi ẹ̀ṣẹ̀ kan tí wọ́n bá ń dá má fi pa wọ́n rẹ́ kíkálùkù orú ẹ̀ṣẹ̀ ìdíwájú ẹjọ́ àlìkíámà ọlọ́run la fún ọlélẹ́kù òun la tó fi ń sẹ́kù ẹ̀ṣẹ̀ tí wọ́n ti jọ àwọn tí á dá á dí ojú tàwọn sàmúdá wá lọ sọ́yé ìran ẹ̀sẹ̀ tí ó ń dá lẹ́sẹ̀ ti dábọ́ ẹ̀yìn táwọn ìdá torí òsùnwọ̀n nìkan lọ́lọ́wọ́ fi pa àwọn kan rẹ́ wọ́n fúyẹ́ ẹ fúyẹ́ nàìjíríà títí tí ó dórí yẹlẹ́pà ìmọ̀ tí ń ta ìmọ̀ tí dókòwò ó ẹni tí ó mú kọ lálẹ́ ó ti wú angolo ẹ̀pà kan ipẹ́ àá ilé ìgbọ́dọ̀ parí abú ẹ̀kọ́ kan ṣùgbọ́n gbà tí ó gbé tí ó dá ó ti bá ewé kòkó àti pépà ó ti bá lábẹ́ ẹnu ẹyọ mẹ́wàá péré ló fi agolo àbí ilà wọn kẹsẹ̀ lánàá fi ẹsẹ̀sẹ̀ tí ó ń dá

olóbèrè ẹ̀ pé kọ́lọ́wọ́n ọmọ fi ese tiwa ní sàmánì tiwa yìí fi pàwárẹ́ kọjá ma gbé bọ̀ wátàlìkì àmà iló fún gbogbo ẹni tí ń ṣe nǹkan Islam ló fún láyé jẹ táwọn míì bá ṣe míì tí ó parẹ́ lójú ẹsẹ̀ ẹlòmí àdébẹ̀mọ̀ àbíwọ́ mi wọ́n gbọ́dọ̀ jàmá ọlọ́run léléhùn a ní fún ọ ṣùgbọ́n àgọ́ fi nǹkan mí pàrọ̀ ẹ̀ ìta fi pàrọ̀ ẹ̀ ni wípé a wà sọ tí wọ́n bá jà a sọ àtúnṣe dẹ̀sìn ọlọ́run wá ní àsúlíhù khayr nínú tẹ́ ìmọ̀mù mi ní oní tí nǹkan bá dàwó ẹ̀pọ̀ wọ́nà bẹ́ẹ̀ kọ́ máa pé sálámà nìkan lọ́jẹ́ ìrìnàkọ́ òtún dáwà pọ̀ ma ó sì ń kírun ọwá ṣe wọ́n gbà wọ́n ò lè gbà gbogbo ọgbà musulumi bá ń tó masáàtí tí bàbá wa ìmọ́mù ń tó ẹsẹ̀ ṣàwúsù púpọ̀ ẹjẹ́sẹ̀ yíó kẹsẹ̀ ìrúwò tí ìjásẹ̀ wọ́n gbà ó wa tere sẹ́rù tọ́lọ́wọ́ gbà kò sí tọ́lọ́wọ́ fi ṣe èyí tàà bá débẹ̀ mọ́là náà àkàràwọ́kúnmọ́lá kàtàbà sàmúdù wọ́n pẹ̀jú àlìkì àmà nírọ́ èyí débẹ̀ ní ọlọ́run fi àtúnṣe ó fi pààrọ̀ ìjà fún ẹlẹ́kẹta olóhun bẹ ọlọ́hun àṣàfà kọjọ́ ó sì pẹ̀ kóhun ó sì pẹ̀ fún àwọn àlìwúmọ̀ ó sì wa ìpẹ́ o ìpẹ́ ń ó sì pẹ̀ ṣùgbọ́n kẹsẹ̀ ń tàà iṣẹ́ ni ó kámọ́ sọ dìjọ́ pé oníṣẹ́ ńlá gbọ́wọ́ wa ànábì gbọ́wọ́ wa àbí àmà bàjá gbọ́wọ́ yóò gbọ́wọ́ ṣùgbọ́n kà gbọ́wọ́ kọ́wọ́ gbọ́wọ́ mi ni ó gbọ́wọ́ rẹ̀ àbí àmà bàjá gbọ́wọ́ kámọ́ sọ di orí iṣẹ́ ni ká ṣe fún ìpẹ́ńbẹ́ kò sí ohun tó mú pẹ̀kú ayàlùkùránù pọ̀ hadith pọ̀ tó sọ fún àpánàbí ó sì pẹ̀ ṣùgbọ́n kẹ́ẹ̀ tẹ́ gbogbo èèyàn ni ó jèrè ẹ̀ kọ́nà wọ́n tèmi àtẹ̀yìn mẹ́ni tí ó jèrè ẹ̀ ọwọ́ nípẹ̀ yìí ọ̀kàrí ilẹ̀ mẹ́ni tàbẹ̀rẹ̀ ìjọra mẹ́ni àádá alùbáríkàrí ọ̀pọ̀ èyí ní tutorí ibi alọ́pọ̀ ọlọ́run wá nípẹ̀ yìí òun ti sọ́ di òun ó fún ọ ṣùgbọ́n o ní rí láyé ọdàlìkì àmà òun náà sì rí ni tọdún gbà kan bá lé tó lé tó lé tán ìpẹ̀ tí ó ṣe náà kẹ́ẹ́sẹ̀ pẹ́ pé ó ṣe ṣìnà ọjà lè yáà pé ó padà kẹ́ni tọ́rọ ẹ̀kọ́ wọ́n nígbà bá dúó lóòró tó ògún bu ọmọ èèyàn tí wọ́n sún oòrùn yìí tí ò jù mẹ́lì kan sórí wa lọ àwọn àmà sákiri alọ̀sába adam ẹ̀rẹ̀ adam ishfa ila rabbina báni ti pẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run kó dájọ́ ọlọ́run ìdájọ́ ti kan lé adam ó sọ pé mi à ètò déwájú ẹ̀ èmi tí mọ́ tẹ́ èmi gánwà ìnílíyàwó ma fi wà jálì àbáwà tó ṣe tíra fàwákìí ọ̀dà pé ń parí ẹ̀ wọ́n fi kọrin ó lè mi lónìí fi wájà mọ́ wà lẹ́ni tí mọ́ wà nù ti jù sẹ́mi kan ọmọ bí ń ṣe déwájú ọlọ́run ẹ̀sẹ̀ kan lòun sẹ́ òwòye tẹ́mi àti ẹ̀ ń kó kiri ó ní mọ́ wà nù ti jù á lọ Ibrahim Ibrahim wà bá ní wọ́ bàbá àgbàgbọ́ ah Ibrahim gbé bàbá àgbàgbọ́ èmi kò lè déwájú ọlọ́run kí ló dé ẹ mọ̀ pé mo ní sàlátù kazabat mo ní rọ lọ́rùn tí mo rọ ni o ní ibrahim lè ọlọ́run sí rọ ní ti ajíláàrọ̀ ìrọ̀mọ̀ yìí rọ́tẹ́nì kọ̀ọ̀kẹ́ ti pa àti ìṣirò tàná àìṣirò ètò abátúwà láyé táyì fún tọ́lá péré ní ọlọ́run ó ní mo sọ pé ìní sàkíyìn ara mi ọ̀yá ìkákò ti dé mí ó tì mí lójú wájú ọlọ́ àjọ rírọ́ ìrọ́ Ibrahim nù lójú tì tí ó lè lọ iwájú ọlọ́sìn ó ní jọ́ ní wá bọ̀ sàmó ní ìní sàkíyìn mú ìgbádùn ìkákò ti dé ó nígbà mo tún wá rún òsà wọn tán tí wọ́n bi mí léèrè pé man fa'ala hadha bi alihatina ya Ibrahim

na kò sí fi wọn tèmi àti tiẹ̀ jìnà ó ní jọ tóhun lọ sọ́dọ̀ ọba nàmùrúmù ó sì máa ń gba gbogbo obìnrin tó rí sọ́dá ìyàwó òun sì ń lọ ọgbóhun lọ nùnú yẹ òun wá rí wípé yọ́ ìyàwó òun òyà dì òun sọ fún ìyàwó pé ó òun dì ìlú àpò ọmọ afẹ́ sí ọ ìrù tí wọ́n fi nígbà ọmọ lọ ọkọ ìyàwó dáadáa nù ẹlòmí lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ìyàwó ẹ̀yìn ní kiri ọba ń gbà lọ wọ́n gbà lọ ti ẹnu Ibrahim wọ́n wá mú àtẹ́rù ẹ̀ ọba wá ń bẹ̀rẹ̀ pé kí n torí ẹ ọlẹ́rù mi ni ẹrù ni àwọn àfẹ́ẹ̀sì ní gbogbo èsẹ onítàwí ó se fún túmà èyí tó ní ìní sàkíìm ké gbogbo ohun tí ẹ̀mí èèyàn ọba se ìlara èèyàn tẹ́ kíní kè yá fún èyí tó ìsọ pé bá lè fà àwọn àfáà ní ọba àrin báyìí lọ́nà pé àgbà wọn yìí ló wọn ni lérò ni pé èyí ka òun yìí pé lòun gbá lérò pé àgbáyí ẹni títẹ́ rẹ̀ pọ̀ jù ṣùgbọ́n táwọn gbọ́ yé ni wípé òsà tó fi àkẹ́kọ́ ní lọ́rùn èyí tó sì pé ìyàwó ẹ̀ lẹ́rù ẹ̀ ìyàwó ẹni tí ẹ bá ṣe pé ọmọ tí ẹ̀ ń jẹ tẹ́kọ̀ ra ní wàhálà àwọn ìfipọ̀ ẹ̀sẹ̀ yọ́pọ̀ wájú bẹ́ẹ̀ bá dọ́jà ní ṣe bá ń kẹ́ sí mẹ́mẹ́ obìnrin lẹ́bà bẹ́ tọ́pọ̀ alọ́jà kan ní wòtá náà ìsábà lọ àwọn ará ilé mọ̀má pẹ́ ọlọ súkù ní sáà mọ̀má pè ọjà àwọn obìnrin gbódébẹ̀ àwọn ìyà lọ́bà ìtọ́jú wọn àwọn náà fẹ́ kẹsẹ́ àwọn fẹ́ sí mi sí mi ẹ̀yìn ìyá wọ́n fẹ́ sí mi ok bàbá àwọn ọmọ láwọn tọ́jú yín o ẹ̀wọ̀n <laughs> ẹ̀wọ̀n ọjà tó mọ́ bá lọ ẹ̀wọ̀n tó bá tọ́jú wọn àtọ́jú wọn ni oníkálùkù gbogbo sẹ́tọ́ yẹ kọkùnrin ó sì wọ́n ti gbà mẹ́ ilọ́ wọ́n ti gbà ó rí bàbá lọ mọ́ká ọmọ ó rí bàbá ọlọ́yọ́ àbí àlàájú ó rí bàbá ńlá aláta ọlọ́gẹ̀dẹ̀ àmọ́ ti rí àṣẹ mọ́ká lórí ó rí lọ́hùn gbogbo ṣẹ́ tó yẹ kẹ́ẹ̀ṣẹ́ àwọn ọkùnrin wá ń fìdí ralẹ̀ kiri ẹgbà ti gbà máa ń lọ ẹ ti fẹ́ ẹ̀kọ́ ọ̀rùn yìí ni wọ́n jẹ wọ́n wa ẹ kú sùúrù ẹ̀yin ìyá nínú rọ̀mọ̀dánù nìkan ni máa ń yàtọ̀ èmi máa ń wá àtìmọ́lẹ̀ ní sùúrù ni nígbà ìgbé àṣọ olówó àgbàdo lọ́jọ́ Ramadan èdè Ramadan Ramadan arákọ̀túnlá àwọn ní àgbàdo nù ọyọ ọdúnlẹ̀ lórí ọmọ tá ń jẹ láti jọ látọ̀dún kan sẹ́yìn àwọn dínú àwẹ̀ ń gbà lọ́dọ̀ alágbà tó sẹ́ni irọ́ tàbí Ibrahim nù ní tàbá débẹ̀ ọlọ́lọ́wọ́ èèyàn náà bí rúdù ìta bá débẹ̀ ní pẹ́sẹ̀ ti wá gan ó ju gbogbo tàwọn èèyàn lọ ṣùgbọ́n náà bí àdúrà tó fún a kọ̀jẹ́kọ́lọ́wọ́ sí kíni àwọn míì ní ti torí ọkùnrin àtọkùnrin ń sàṣepọ̀ lọ́lọ́ ìpamọ́ rẹ̀ sí òsì lórílẹ̀-èdè wa sọ́lọ́ wa pàwọ́ rẹ̀ ẹ sọ ọ̀ràn ẹ̀ṣẹ̀ táwọn kan dá táwọn òsìn ebi ẹnu dọ́mẹ́ta ìnẹ́ ń jà sí ní un sì dúró lórí wípé àwọn ọyọ wọn wọ́n láwọn ọyọ nàìjíríà kó torí kò fààyè gba kọkùnrin àtọkùnrin ọmọ lásìpọ̀ níjọ́ wímọ ní Allahu Akbar àjáyìbò nú alùkùránù ò ní tán ìmọ́bẹ̀ ò lè tán mú jísàárì ò lè tán ní tàfsírù lọ́dún lárọrá mú díẹ̀díẹ̀ níjọ́ kọ̀ọ̀kan kò lè tán nínú àjáyìbò alùkùrán ò lè tí ẹ̀yẹ ẹgbẹ́ alùkùránù ẹgbọ́n tí ẹ wí ẹgbọ́n tí alùkùránù sọ láti kó tàwọn èèyàn ànábì lútù wàlúùtàn ìdíkọ̀ọ̀lá nípàwé yìí nípa lútù sọ fáwọn èèyàn àtàkùnà ìfà ìjọta ẹ̀sìn wù àbàjẹ́ tẹ́nìkan ṣáájú yín bẹ̀ láyé ààrẹ nìkan tó tẹ́rù ẹ̀rí àtàkùnà ọkùnrin ẹ̀sìn fọ́kùnrin ẹgbẹ́ yín ṣe ṣáwàtàn ní ti ìjẹ́ ìgbádùn bí ìgbà tí èèyàn bóbìnrin sàṣepọ̀ ẹ wá pa àwọn obìnrin sí aláṣejù èèyàn ilẹ̀ ní èèyàn wọ̀nyí ẹ wá gbé sí o ẹ wá fi wọ́n èsì àwọn un ẹ máa alukuraanu nù ọlọ́run ní kò sí tí wọ́n mú lẹ́sìn jọ náà ìjà wí ni wípé ẹlẹ́nu jáde kúrò nínú ìlú yín ẹ yọ nàìjíríà kúrò nínú un iná òmùú náà tó yàtọ̀ nàìjíríà náà fẹ́ máa pé àwọn dáa ẹ̀fẹ́ pẹ́ ẹ mọ́ kí ló fi yàtọ̀ àkìlà ní yẹtùlẹ̀ kúfò ọpọlọ tí kèfèrí máa ń lò láyé kìí yàtọ̀ síra wọn ọpọlọ kan náà ni ẹjẹ́ tó fún yínká tẹ́fìmọ̀ ọpọlọ kan náà ni níjọ́ tí fìràwọ̀ tí ń sọ fún amánà malémalé ẹni ó ní yá amánà ìrà amánà ibnulé sọ́ra bá ma kan tó ga láàrín àkàsọ̀ ń bò lọ lọ fíréhónà ó ní àtibábà sàmà wà áti wọ́n fẹ́ kú lọ láti àmọ́ ya àmánù ìbúlé ìbí sáwọ́hà láàrí àbúrúkù àtibá mo fẹ́ gun àkàsọ̀ níbo lọ lọ àtibábà sàmà wà áti mo ń gun lọ sí sánmà fà á tọ́lé àìláyé lọ sí bẹ́ẹ̀ ọlọ́lọ́ ọ̀bẹ̀un mọ̀fẹ́ lọ gánú ìní mi àbúrò kò ní ní náwó lórí wọ́n ẹ̀sẹ̀ máa ọmọ ma pé daju ní kí ni irọ́ ní mú nke pẹ́pọ̀ sẹ́nì kankan ní kí ni ìtọ́mà romel ẹ wá padà wá lásìkò tí a yìí nínú ẹni tó kọ́kọ́ sẹ́ndì satellite ojú sánmà láyé USSR àwọn USSR and Soviet hmm? ǹgbọ́ Russia àwọn ni àwọn ni wọ́n kọ́kọ́ ní ọkọ̀kọ́ sẹ́ndì ẹ̀sọ́jú sánmà kí ní ẹ̀dẹ̀ láàyè àwọn èèyàn máa bá lọ wọ́n máa bá lọ sójú sánmà onífí máa rí gbogbo ohun tí ń lọ láyé olóbi gbogbo ohun táà ń wò gbogbo awo tẹlifíṣàn awo kìnnìkan gbogbo onírinṣẹ́ tí ń lò tí wọ́n fi rí ṣe ẹni tó kọ́kọ́ bá lọ o ní prime minister wọn nígbò ó débẹ̀ ọ̀rọ̀ tó sọ́njọ́ náà ní ọlá adésánmà lónìí adésánmà àbẹ́ni kankan tí ń jọlọ níbẹ̀ sáyàtọ̀ sí ti fílónà àkìlàníyà ti lòkúfò ọgbọ́lọ́ kẹfẹ́rí kìíyàtọ̀ mọ́só ti kó wà máa áàdù gbogbo ọgbà tẹ́tẹ̀ bá ti ṣẹlẹ̀ ìyà ní mọ́ mú wá ọlọ́ọ̀láwọ̀ èèyàn náà a ètà náà wá ní ọlọ́run látẹ́gùn bẹ́rìbẹ́pò bá àfáà wá ṣe tún fánu ọlọ́run kẹ́ àfáà mi lọ́nà ọ̀run sàmá àtúnṣe kàlùwà àlejò Abdul Baki Muhammad ọ̀rọ̀ àti ìrìn àti àwọn tẹ́lẹ̀. Hmm. báwa kẹ́ bàbá. báwa kẹ́ bàbá foríjì bàbá ọ̀dọ̀rọ̀ olúwa bí wọ́n ti lè ìkẹ́ àlejò. atẹ́gùn bẹ́rí bẹ́ òpó nílé mi ti gbọ́ àwọn lè mọ́rọ̀ atẹ́gùn tí ń jẹ́ bẹ́ ọ̀pọ̀ Yorùbá làwá ké nílé ké sáàmà ìdí ẹ̀ sáàkàn wíkiri bí àdìkọ́nù nílé ké atẹ́gùn bẹ́ pò tí kò sí tí ó lè bẹ́ ọlọ́ọ̀lọ́jọ́ méje láfi ní ọba wọn gbé òru méje tí ó máa jẹ́ ọ̀sán mẹ́jọ ní tẹ̀lé-tẹ̀lé suman ọlọ́run nípa ọba lè dẹ́rù lù níjọ́ náà lórí pa ẹ̀ṣẹ̀ wọn olóòràwọ̀ èèyàn ń bẹ̀ sọ́ra láwọn tí wọ́n ti sọ rínú bọ́ọ̀bá rí ọ́n ṣe bí àjásù náàlì kọ̀wíyà ìtọ́ ọmọ pè wọ́n ní àgékù kùkùté igi ọ̀pẹ káwíyà tàbí wólulẹ̀ ọlọ́nilẹ́pẹ̀ wọn torí kò sí kíní kò sórí lórí wọn mà. ọlọ́ni tó dírìn sórí pa tó nínú àwọn èèyàn áádì tó rí láyé mọ́ ebẹ́sẹ̀ ni káyé yọ̀nú ẹsẹ̀ kápò mbẹ́ ni olórí pa burú ọlọ́ni sọ orí nínú wọn làpá wọn rẹ̀ lọ kọ́mà jálu kọ́mà ọ̀rọ̀ wọn pọ̀ ní Al-Qur'an láyà 31 ọba ìtẹ̀rí ọlọ́ni na arsalina aléhìm sayatan wàhídà inna arsalina aléhìm sayatan wàhídà fakanu kasimil muqtazir fakanu kasimil muqtazir ọlọ́láwọ̀ ọlọ́run arsalina aléhìm sayatan wàhídà nígbà tí àwọ ọlọ́run ọlọ́run ní ìta aná tí sọ ìhàtàn wàhìdà kéèsé pé tí ó fi jẹ yóò sí lọ́dọ̀ ẹ̀ kò sí tí ó lè fi jẹ káyà ń bí ni wàmọ́ ya alẹ́mùjù ní ìdàrọ̀ bíká ẹni ọmọ ogun ọlọ́run kò sí tí ó ogun kásáfẹ́sẹ̀ ni wọ́n mọ́ ẹgbẹ̀tẹ́ fi mọ̀ rẹ̀ ẹwọ́n tó mú ọba nàmùrúsù sáńsọ kí ló fi mú tó fi parẹ́ ẹ̀fán ẹ̀fán lásán tí mẹ́ àti ọgbọ̀ wọ́n wọ́n tí ó kù dánù ó kó sí mú Bẹ́ẹ̀dẹ̀ ló gbogbo pàánù. Àwọn tí ó bá náà mi náà, tí ó bá náà mi náà jà lánàá, ọlọ́run káwọn àpá wa. Wọ́n ló orin tí àbá àbúṣe rí kọ. Ó ní, ó ní fàdà ha, ó ní kámsà tún, kúlùhùn mú sí ibú bídà yìí. والرمام أنواع الجنود الوهاو والرمام أنواع الجنود والرواو فدها الأسود بن عبد يغوثي فدها الأسود بن يغوثي asiwadabu na abudin yagusin fada al aswada bun abudin abudin yagusin amma bil mayyit ahya'u amma bil mayyit ahya'u okolo be allah níbi wípọ́ mo gun ọlọ́run pọ̀ ọlọ́run láwọn àfáà láwọn márùn-ún kẹ́ ń bẹ. kọ̀rùbà fún láwọn tí wọ́n bá nàbì tí wọ́n gbógun tì bí ọ̀tá gbogbo wọn kí wọ́n tó kò láyé ọlọ́run dẹ ọdẹ fìtínà sí àn nínú wọn kò sí ibú bìdá in gbogbo wọn òun ni wọ́n fi lọ́lọ́ ní kí nǹkan sí ọmọ ogun ọlọ́run àtàfẹ́sẹ̀ nínú wọn ni abdu yaguzi wadda hala abu aswada bunne abudu yaguzi aswadu ọmọ abudu yaguzi níjọ́ tọ́lọ́run fẹ́ mú bó ṣe lè tó ojú ẹ̀ lọ́lọ́run ama ma lójú yìí ti bì yìí àfáwọ̀ abúṣẹ́ rí ó lójú ẹ̀ ó rẹ léde kò tí ìfú ó sì ó sì kí ni kò rìlẹ́dì ó sì ń bẹ láyé wà wa àrísì àrísùn tí ẹ̀ ìtọ́lọ́ ń ṣe fún ní azà sahami ọ̀yẹ́yàn ọfà lọ́lọ́ni ọ wọlé sí lẹ́sẹ̀ àbáwà bú ṣe rí oníkọ́sọ̀rọ̀ tí a níhù ayẹ̀ tó ń rọ́kítọ́ ọ̀hùn kọ́sọ̀rọ̀ tí a níhù ayẹ̀ tó rọ́kítọ́ ọ̀hùn ẹni tẹ́jù olóró sọ tó di eh, olóró ẹ̀yà tó ń rọ̀kọ̀tọ̀ àwù ejò eh, olóró ẹni tó sọ igbe tí ọkùnrin ń ké lọ́ọ̀run kọ́sàrá ti áníwù igbe tẹ́ni tẹ́jì olóró òkè tí ẹ kéré sí tiẹ̀ ìkan tọ́lọ ní ó sì wù ní pé ó wo lọ́lọ́ ní ó sọ lórí àbáwà olówó ń sì jẹ orí ẹ̀ débi wípé wọ́n se bí táwọn ma tọ́kọ sí ni wọ́n tọ́ sí owó òtú ó sì jẹ́ tí è jẹ́ kan gbá orí àbáwá ní àlìwí ààwù ẹwà wo bí rẹ̀ ṣe burú nígbàbá ní gbogbo èèyàn rí orí èèyàn sẹ́yàn fún èyàn sáfẹ́sẹ̀ ní ọmọ ogun ọlọ́run pọ̀ jáma lọ jáma lọ torí àti wọ́n lẹ̀ alùbáríkà rẹ̀ pọ̀ àwátá wá kù lónìí ẹ̀tẹ́ lórí ipa ẹ̀jẹ́ nínú ẹ̀ orípa rẹ̀ ń lórí àwọn èèyàn ń gbé ayé ọ ń bẹ lérí àwùjọ ń gbé gàgà orípa ẹ̀ṣẹ̀ wà mẹ́ ìwọ èmi àti ẹta ń dẹ́ṣẹ̀ olórípa a máa díndẹ̀rẹ̀ ọlọ́run kù lárí yẹn orípa àkọ́kọ́ nù tó sílù ní àmì ọlọ́run a máa dínkù lọ ráàd kọkànlá ọlọ́run ìkẹtàlá nù lẹ́yìn Yusuf náà ayà kọkànlá iná lọ́à tàbí ó gbé látàrí náà rag ayà kọkànlá ọlọ́ni iná lọ́la yóò gáyírò máa bí kàwọ́mí iná lọ́la yóò gáyírò máa bí kàwọ́mí àtàyò gáyírò máa bí kàwọ́mí وإذا أراد الله بقوم سوء بسوء وإذا أراد الله بقوم سوءا فلا مود لهم وما لهم من دونه Ọlọ́run ní dájúdájú èmi Ọlọ́run. Ìdẹ̀ra tọ́mọ ènìyàn ń lò. Afúnlálàáfíà ni, àdá lọ́lá ni, Ọlọ́run lèmi Ọlọ́run èé gbà lọ́wọ́ èèyàn ìní yìí padà fún sí nǹkan ní àfìgbà táwọn náà bá yí ohun tí wọ́n ń ṣe tí wọ́n bá yí padà dáadáa wọn tí wọ́n ń tí wọ́n bá fílẹ̀ tí wọ́n ò mọ́ tí wọ́n sa ìdá ọlọ́run nídẹ̀ra tí mo ṣe fún wa èmi ọlọ́run ń padà fún tàbí ká wípé ìyà tí ń jẹ èèyàn tọ́mọ ènìyàn wà nú ẹ̀ bá a ṣe wà ń bẹ̀ lórílẹ̀-èdè yìí lónìí àbí tó bá ń tan rẹ̀ lókù bẹ́yẹn bá ń tan rẹ̀ tàbí tẹ́gbẹ́ bá ti fọ́ ọ lójú tẹ́gbẹ́ fáwọn mí lójú tí yọ ma jẹ yóò ìta àti ní pé ó bàjẹ́ ó tún ma fi alọ́kànbalẹ̀ sí pé ah, ah, wọ́n ti lọ gan wá wọ́n ti fẹ́ kó dé ẹgbẹ́ fẹ́lò ní ìlójú débẹ̀ ọlọ́run ní ìdí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn kan níyà a ní sọ́dí ọ̀rọ̀ àbí táwọn náà bá lè yí wọn padà ọlọ́run wọ́n ìdá ọ̀dọ̀ wọn. bẹ́ẹ̀ dá àtàmà lọ́tọ̀ yàtọ̀ fún ẹ̀sìn. inú mi nù pé àwọn tí ọlọ́run wọn máa darí wa kan ẹgbẹ́ ìṣòwò akán wà ń jòkó. àmín ọlọ́run jẹ láti pẹ́. àmín. ọ̀ẹ̀sẹ̀ rántí ojú yìí rùn díẹ̀díẹ̀ yìí àyè náà ọlọ́run ní ṣe sábà bí aburú fún yín àmì ìtì débẹ̀ tó jẹ́ pé tọ́lọ́run bàbá ni yíyàn padà ní ìtì ń béèrè lọ́dọ̀ ọlọ́run tí ọ̀dá ni tí ọ̀dá ni ń béèrè gbogbo táwọn bàbá tí wọ́n kú tí wọ́n ti ṣe yọrí pápá níwò wọ́n sì tún bàjẹ́ mọ́ ìní sọ́pọ̀n bàbá dé lu ààrẹ àtijọ́ máa sọ orí bàbá wa máa mọ̀ ọmọ pé ah, lílù tí ẹ̀ àṣà ó yàtọ̀ fẹ́sìn mọ́níwàásí kan lọ́dọ̀ kan lọ́dọ̀ arágbìjì nígbàtà sírù tí àwẹ̀ bá dogun orí pọ́lọ̀ ń kẹ́ bàbá náà torí jẹ́ ni wá sọ mọ́sá ń gò àà lẹ́sìn ma láti jọ mara wa lọ́bíkì tẹ́ fún mi wọ́n ni wá sọ̀rọ̀ àtà àti kíní àwọn tí wá sọ̀rọ̀ pa àṣà àti ìkiri kílẹ̀ sí rí sọ́sí ọlọ́run bá lọ́rẹ̀ ẹ̀mí wọn nítorí wípé ọlọ́run ni ti fẹ́ lóyìn kò ní ìkẹ́kẹ́ sẹ́gbò nǹkan ni ọ máa bá ẹ̀sìn jẹ́ èyàn ti lè má jẹ́ mùsùlùmí tọ́lọ́wọ́ ó sì fi ká ìtí ọ̀dánlẹ̀ àdébì ti sọ ọlọ́lọ́run lẹ̀ yóò àìsà ẹni tó ní ọmọ bọ̀ọ̀sà àmà ìsìláàmù ló ń gbé tóbi ó lè má jẹ́ mùsùlùmí torí ìsìláàmù ló kéde mọ́ bọ̀ọ̀sà kọ̀sẹ́sì mí ìtẹ́ẹ̀dẹ́bẹ̀ kọ̀sẹ́sì ọ̀hún tí wọ́n tún ṣe lẹ́yìn Islam tẹ́ ní rí pa ṣùgbọ́n Islam nìkan àfẹni tí Islam ọba sí kíní tí ó yé bẹ́yàn bá wá ṣiṣẹ́ kọ́mọ́ sí bọ̀rìsàmá kódà bí èsè mùsùlùmí ọlọ́run ànábì ti sọ máa pọ́ ọlọ́run sàdé onílàláàlá yóò àìzàlì islam ọlọ́run lè lò òyàn fún kí ọmọ sẹ́bọ̀ mọ́ láyé kódà wà lọ́wọ́ bí rọ́jùlẹ̀ fásitì hmm. ó lè mọ́ lu àbá kọjẹ́ ni tí ò mọ́ tó jẹ́ pòkí ni ọlọ́lù tí ó fi pa ẹ̀bọ̀n sáré mọ́ sọ owó mọ́lá ba bí ẹsẹ̀ a máa bàgbàgbọ́ jẹ́ tí èèyàn bá ti pọ̀ lẹ́sẹ̀ ìgbàgbọ́ èèyàn ọmọ yòó ìtò orí tó tóbi tẹ́lẹ̀ tó bá ti rọ́lù ẹ̀sẹ̀ kéèké ọkàn tó dọ́mọ tó pé ẹlé náà yóò bẹ̀ sí jẹ́ tó bára rẹ̀ ń bẹ̀ orígbẹ̀ ẹ̀sẹ̀ niyẹn a máa yòrò gbàgbó èèyàn ọlọ́nikẹ̀ i ma a a àwọn tí ń ṣẹ́kù láyé ọlọ́run jẹ́ kí ìgúnlẹ̀ tí náà dá ọmọ ránà aláàkùlú bìyí ìtí wọ́n ń ṣe ó ti jẹ́ àfibò e, e, e, kìníkà àti fi dí ọkàn wọn ṣùgbọ́n bí ìsìn jó yíya nínú hadisi ànábì ó ní jọ ọlọ́run dá ẹ̀mí wa yìí ọlọ́run dá ní ìtó funfun gbò ó funfun ṣùgbọ́n tí èèyàn bá ti dẹ́ẹ̀ṣẹ̀ kan ọlọ́run ó pè kí wọ́n lọ kan nákàtàn sàúdà èkí kan dúdú wọ́n lọ kan sẹ́mi ẹ̀ṣẹ̀ kan tó bá ti ṣẹ̀ wọ́n kẹ́ ìkan dúdú mọ́jẹ̀lẹ́ wọn ò dé mọ̀ fún ọ ajẹ́lẹ̀ àti wádùú dúdú tẹ́ lọ fọwọ́ pọ́n láhùn ẹ̀ṣẹ̀ wa ló bí funfun lọ́wọ́ látàlì jẹ́nà ẹ̀ṣẹ̀ wa olójó di dúdú tàbá ń ti dẹ́sẹ̀ mí wọ́n kéèkì kan dúdú sí ọkàn ọkàn ẹlòmíì ti dúdú débi pé wọ́n gbọ́dọ̀ sọmọ́ pé funfun ló wà tọrẹsẹ̀ wà tọ́pọ̀ anábì ní nìtúmọ̀ balẹ̀ ránà alàkùnrin ẹsẹ̀ ọmọ ń ọlọ́ni alàdínà àmànú alàdínà àmànú wàlámú yálìbàsú ìmánà hún bí zulm wàlámú yálìbàsú ìmánà hún bí zulmi ọláìkà láwọn ẹ̀tí a máa mú ìfàyàbalẹ̀ pò fúnyà a máa mú ìfàyàbalẹ̀ pò nínú ìlú yóò mú pò ó ní àfi nífàyàbalẹ̀ tí ó sínú Ramadanu yìí lèyàn lè ní bó ṣe wù lèyàn bá dánwò tí Ramadanu bá lọ yọ ọmọ àpòhùn sí nǹkan ẹ̀ṣẹ̀ ló bí ẹ̀ṣẹ̀ ọmọ mú ìdẹ̀ra ìfàyàbalẹ̀ kú ò wọ́lọ́wọ́ àyà yẹn àyà kan bẹ lókè ó ní tóbi anábì Ibrahim òun ní sọ̀rọ̀ wèé tó lókè Anábì Ibrahim ń sọ fún bàbá rẹ̀ Azara. Àtàtà kí ló sì náà mọ̀ ní àríyàtàn. Kí ló ṣe yí tó jẹ́ pé òkúta lẹ̀ ń mú lọ́lọ́run? Kí ló dé tó fi jẹ́ sí wípé irin ilẹ̀ ń mú lọ́lọ́run? Kí ló dé tó fi jẹ́ sí wípé ẹ̀kú ilẹ̀ sọ́dọ̀ ọlọ́run yìí? Kí ló dé tẹ́ẹ̀ fi sómi tẹ́ẹ̀ fi sọ́dọ̀ ọlọ́run? àtiwá àtàwọn èèyàn rẹ̀ tẹ́ ẹjọ́ ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run inú sọ̀rọ̀ tó fojú hàn ọlọ́run láwọ̀ ọlọ́run láti ojú ànábì Ibrahim tó fi rí àyọ́lá sámà tí gbàgbọ́ wà orí ayọ̀ láàlẹ̀ tí gbàgbọ́ ọlọ́run wà. wọlé àkúrùnà mìíràn mọ́ obìnrin. afẹ́kọ́ jẹ́ kẹ́nu ẹni tó máa mà dájú tó yẹ kó fi sí lọ́hùn láfi sí payé ojú ẹ̀. nígbà tó ó rọ́ṣùpá. fọlá orí ní fẹ́ máa sin ẹni tí ọ ma wọ̀.

ó tún rí oòrùn tọ́yọdò lọ́sàn-án alọ́lọ́run mi lélẹ́yìn tí máa sìn àádá àádá kìbáwù èyí tó tóbi ju gbogbo tí mo ti rí lọ àlámà àbàlá sí nígbò òrùn náà wọlé ọlẹ́yìn èèyàn mi nígbà yìí ọ̀rẹ́ máa dùn ṣe gbogbo tẹ́ ń rú ọlọ́run tó yàtọ̀ sọ́lọ́run èmi yọwọ́ fódà ìníbà yìí sí. èmi wàjá àtúwájú ìyàlílẹ̀ sí bàbá ọ̀sàmà wà. ọlọ́run ọba mi tó dá sánmà àtìlẹ̀ ni mo dojú mi kọ́. àníbọ̀ lẹ́ni tó yọ ọwọ́ ẹ̀mí ẹ̀ kúrò níbi gbogbo jàgbàjàgbà ayé. bàbá Ìní jẹ́kẹ̀ nínú àwọn ẹlẹ́bọ. Àwọn ibi túnmọ̀ lọ́gán. Ajáwú káwọ́mùhú àwọn èèyàn rẹ̀ jàyàn. Ajáwú káwọ́mùhú. Wọ́n ja ànábì Ibrahim níyàn. Ó ṣe máa ń sin ọlọ́run ká lẹ́yìn gbogbo sàtà akókalẹ̀. Àbọ́dùn ní ìpínlẹ̀ Ẹ máa jà mí nípa ọba mi tó ti fi mímọ̀nà. Wàlá sọ́bù tó ṣíkù tí í ṣe balẹ̀ débẹ̀ lẹ́yìn gbogbo ọlọ́run rẹpẹtẹ tẹ́ kójọ yìí. Ìrìn àjò fún wà sí kan ní Èkìtì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. jẹ́ mọ̀ pé lóòótọ́ ni ń bẹ ní Kàbá. Ìlú ní mẹ́mẹ́ lẹ́kìtì. tí kọ́ kí wọ́n kọ́ mi sí lóhun mọ́ wá lọ fún láti bá wọn sí wọ́n wá mọ́sáàtì yẹn ibi tẹ́ ti wọ́bẹ̀ ìbẹ̀lẹ̀ òsàwọn òsàlẹ́tẹ̀ mọ́lẹ̀tẹ́ fi wọnú mọ́sáàtì tí wọ́n dí láti kìrẹ́ yọkà tí ẹni gbogbo olù òkúta tí wọ́n wá tó lẹ́m̀bẹ́ yóò tó ọgọ́rùn wọ́n fi nílá kan bẹ́ mọ́ wá bèèrè wọ́n ní gbogbo òkúta kan olùsà kan ó sì lásìkò táwọn máa fọ́kọ̀ọ̀kan nílá abẹ́ òun lọ́bá òsà mọ̀nẹ́ tó lọ́bá ìwọ̀n mọ̀kànlá tó lọ́bá ọ̀nà lọ́bá òsà tí máa bọ̀ ni bẹ ní ọlẹ̀ wá fẹ́ máa jàmíyàn nípa ọlọ́run ẹ̀rù òsì máa bà yẹ ọba yẹ kẹ́ lẹ́nu

Wàtí rabbi kulla shay'in ilma. Ọba ní ọgbà yẹ ní ìmà. Afala tatadhakkarun. Ìta àbádébẹ̀, ọ̀ṣọ́, ọya wá káyà tá lọ́bẹ̀. Kí ló dé tí mi ọ máa bẹ̀rù tẹ́ múmọ́ lọ́hun? Wàlá takhafuna annakum ashraktum billah. Ẹ̀yin ò bẹ̀rù wípé ẹ̀ǹsẹ̀bọ́ ọmọ lọ́hun. Ẹ̀yin ló máa sákiri ó ṣe jẹ́ mi tí mo dojúkọ ọlọ́run ó ní máa bẹ̀rù yín ìtẹ́ ń sìn tí ọ̀ lárùjárí fàáyò ni ta lọ́tọ́ sínú èmi àtẹ̀yìn nínú èmi tí mo dojúkọ ọlọ́run tí mo ń sìn ta lọ́tọ́ sí fàyàbalẹ̀ nínú ẹ̀yin tẹ́ ń sìn lọ́hun rẹpẹtẹ ta ló tọ́ sí ìbàyàbalẹ̀ náà àwa méjèèjì tẹ́bọ́mà ọlọ́wọ́ fẹ́dà ọlọ́run lẹ́ni tọ́ yẹ lẹ́ni ìfàyàbalẹ̀ òun lẹ́ni tọ́ bá gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́wọ́ anílámú yẹ́lìbẹ̀ tó yí máa náà òun bí zulimi tí wọn ọ̀jábò tí ó rò pọ̀ mọ́ gbàgbọ́ wọn ó fẹ́ gbogbo àti èèyàn bá ti jẹ́ sí ó rò pọ̀ mọ́ gbàgbọ́ kò ní ní fàyàbalẹ̀ mọ́ nínú orípa pẹ̀sẹ̀ nù ẹsẹ̀ a máa fa orí burú gbogbo tí èèyàn bá rẹ̀ lórí olé ọwọ́ orí ọ̀tẹ́ bíra rẹ̀ mo ti ń se ọlọ́ tọ́jẹ́pọ́lọ̀ bá bẹ́ bí sàdánwò béèyàn bá ṣe lọ́hùn a máa forí léèyàn lọ ṣùgbọ́n gbà mí a máa fẹ́ fi ṣe àdánwò fún yàn pé bóyá ọ̀fẹ́ sí lẹ̀ o lè mọ wá nǹkan kan mọ́ fìlẹ̀ ọlọ́ kọ́fẹ́ wò bóyá ó dùn ó tìhun tàbí wọn náà ó tún gbé gba tiẹ̀ wọ́n wò tàbí ó máa ronú pẹ́nìkan ní tí ọ́ ọlọ́wọ́ fẹ́ wò gbàgbé ẹ̀ ó lè mọ́ fìlẹ̀ ọlọ́ ṣùgbọ́n nínú tí máa bí kọjọ́ jẹ́ yàn. ẹ̀ṣẹ̀ ni gbogbo bí ọjà bá ti jẹ èèyàn ẹ̀sẹ̀ rẹ̀ ní ọlọ́wọ́ ilé àwọn ẹni ìsájú wọ́n wò mo mọ́ sọ̀tàn asájú wa kan abu muslim alhawalani ọlọ́nkẹ́ bàbá yìí púpọ̀ nínú àwọn tábíìnà ni kò sínú àwọn sàhábà bàbá yìí oníyàwó bí a bá ìṣẹ́lẹ́sìn tó wọ́n náà rà pẹ̀rẹ̀ sí ẹ̀ bó ti súnmọ́ lọ́n tó ṣùgbọ́n lọ́wọ́ òfin kẹ́ kò ní kankan ìyàwó ẹ̀ ìyàwó àlùbáríkà ni òun ọmọ ọ̀ràn òun òun wá ní ọkọ̀ ògbèlè ọjà tí ó lọ́ta tó bá ti tàá ìtí wọ́n bá tàá yóò mú owó ẹ̀wà sí yóò fi ra oúnjẹ wálé nígbà òdíjọ́ kan Abu Muslim kò lè mọ̀ bó sí lẹ́sìn ọta òwú ìyàwó ẹ̀ kọ́ wá mú owó kọ́ mú lọlé ọgbàdé alágbé kó fi rajà lọlé alágbé ní ó fóun torí ọlọ́run à sẹ̀pá olùpáyọ̀ ọlọ́run ó gbà ọkùnrin ó ti mọ̀ pé lówó lọ ọba mówó òwú ìyàwó ẹ̀ obì ti ọwá lọlé ọfẹ́ wọlé tán ní kíní kan sọ fún pé à kí aláṣubú tẹ̀mí ìyàwó mi ń wo òwú tí fi ránjẹ ẹ̀ tó ohun

ọlọ́dọ̀ ọgbà pé kí lè ju ọ lọ you are a degree holder i'm a degree holder ẹn ìlàbí jura ọ lọ sáà pín bọ̀ wá dé má dìde àlùbáríkà àwọn ọmọ lọ ń fọ́n dànù ó dìde ọlọ́pàdé ọkọ̀ ẹ̀ ọbẹ̀ gba àwọn ọgbọ́dà ẹ̀mọ́sì yọnu

yóò ti rọ̀ gbogbo kó tún máa lọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ kìí ṣe wípé gbà lọ́wọ́ àpò ti ríjà ìjà ti yá ẹni tó fẹ́ lù ọmọ tó pèsè orí bẹ́ẹ̀dì lálẹ́ bàbá yìí tí ó darí dé olójú ìyàwó ẹ̀ pé ojú ìyàwó ètùtù ojú ọba gbé oúnjẹ dé ó dé ó gbé kalẹ̀ ọkọ náà ti wò pé bóyá bóun ṣe tán ìlú náà fẹ́ tán bóyá yanrìn lọ́wọ́ abọ́ omi lọ́wọ́ kejì abobita kojú ẹni sẹ́pẹ́ àwọn àti mọ́sẹ̀ tó ń jẹ wánu ó ti rò pé ó ti wọn nígbà tí ó ti abọ́ ọbẹ̀ ibà ah! ẹgbọ́ ẹlẹ́ ààyè ọmọ gari kan gàrí gàrí tẹ́ ra tí ètò ó dé bẹ̀bá ọkọ̀ wọ́bọ̀ ọnú yẹrin ó bù jáde ọlọ́run ti sọ́ di gàrí wọ́n fẹ̀mí tọ́ da bára wọn gbé tàwa ti àwọn ọ̀fẹ̀mí wọn gbé sọ ọ̀fẹ̀mí àríyá ẹgbẹ́ ló tún fún

ọlọ́ọ̀lẹ́ni bá ràn òun ṣe àrànṣe ọlọ́ọ̀ náà ní kéèyàn sìn téèyàn bá ti sàrànṣẹ́ tó ń sìn òun náà máa ràn sí fẹ́ pé téèyàn bá ti lé ń sin lọ́hùn ọjà ò jẹ́ orípa míì tẹ́sẹ̀ máa mú wá fi wà fìlà àkàrà àdánù lẹ̀sẹ̀ máa jẹ́ fún yàn láyé mú fún àdánù ẹ̀ ẹwà àwọn jọ ẹ lọ wo àwọn tí wọ́n ń gbójú ọ̀nà gbogbo kìníkà lórí nẹ́ẹ̀tì ní àná àbíjẹta wọ́n kó àwọn ọkọ̀ kan dànù gbó tí igbó sì ti kúbò láwọn ọkọ̀ lálá wọ́n wá kọ́ sábẹ́ pé àwọn tí EFCC ń wá kiri tí wọ́n fẹ́ kí wọ́n mọ sáwọn ní ní wọ́n lọ kó ọkọ̀ dání sínú igbó nígbà tí wọ́n yẹlé wọ́n wò kiri kí wọ́n mọ̀ rí wípọ́ lọ́kọ̀ tó tó báyìí ọkọ̀ igbó ti wá kúbò sọ́sẹ́ láǹfààní kò sí láǹfààní torí kójú ọ̀nà ẹ̀sẹ̀ lọ gbà rí gbogbo tí èèyàn bá rí lójú ọ̀nà ẹ̀sẹ̀ àdánù ní padà jẹ́kẹ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ táwọn ń wò táǹgarù wọn lánàá ẹlòmí ń bẹ tí ọ̀rọ̀ san tí ọ̀rọ̀ san gbogbo arọ́lá ń fi ẹ̀pà gbẹ́kọ̀ọ́nú jẹ́jẹ́ àwọn ilé tún jí agbé ẹ̀bá ti délé àti lá aláṣepọ̀ àbí ó ti ń lọ ọlọ́run sì ni ọmọ mú ti jẹ́ pẹ̀lú mọ̀kàbalẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni bá lójú ọ̀nà tọ́lọ́wọ̀n fẹ́ fi ìfẹ́ máa dákọ ni torí wà sí láǹṣe torí máa ti ń dákọ ní ìsìn yóò di tẹgbẹ́ ẹ ti máa fura pé àbẹ́gbẹ́ báyìí ni lágbájá ń ṣe wà sí láti sọ iṣẹ́ tó lọ́rùn àwọn àfáànù láti fífara sí ẹgbẹ́ fi lè fáàfá toró ní ilé tòótọ́ tí wọ́n bá ti mọ́nú ẹgbẹ́ tí ọwà ní tí wọ́n ṣe tí ọ̀dà ò ní ilé sọ fún wa ṣùgbọ́n tó ọba wà nẹ́tíra o le sọ tí eléyìí bá ṣe tí ọ̀dá ń gba ti ẹ̀tẹ́lẹ̀ náà bá túnbé gba ti ọ̀sọ̀ ti ẹ̀ náà fún ìtí ara àfáànù ṣùgbọ́n tí gbogbo wa náà jẹ ọjà agbọ́mọ́ à ń sáré tẹ̀lé ẹlẹ́yìn ni àwọn àánú wọn náà tásùkò òrùn tó torí kàpé torí ọlọ́sàánú wa àdánwò ní mẹ́mẹ́ nínú àdánwò tí ẹ̀ṣẹ̀ máa ń fà á fún yàn lórí àwọn ẹ̀dá tọ́lọ̀ndá ẹ̀ṣẹ̀ wa a máa kó bá wọn ẹran ẹranko tẹ́jẹ́pẹ́ṣẹ̀ wa ní ó kó bá wọn a máa kó bá ẹranko a máa kó bá wọn ẹwọ bìkan tó lọ wí ọlọ́ni wà láwọn yóò àkízà kúmù lọ lù náà sàbí má kàtàbù ọlọ́ni wà láwọn yóò àkízà náà sà lọ́ọ̀ náà sàbí má kàtàbù ọlọ́ni tó wá jẹ́ pẹ́sẹ̀ yín tẹ̀ ń sẹ̀ lèmi ọlọ́run bá fẹ́ fi gbá yín mú máa ń tàràkà aláàzọ́rì á mìdáàbà ọlọ́ni gbogbo ẹran yín tẹ̀ rí ìpàjẹ́ lèmi ọlọ́run ọba pa wọn rùn ọlọ́ni ṣùgbọ́n àdéhùn sẹ́mẹ̀ àti ọ̀rẹ́ mi jọ ní ni pé ń lọ yín lára níjọ́ àlìkìyàmà nígbà ìtàbíkò bá dé àtúwọ́jọ́ ẹ̀dá anẹ́bíwa Muhammad Abdullahi ibn Umar òun lọ́gbàá wá ó ní kúntù aṣírò aṣẹ́rẹ̀tẹ̀ rọ́tín mínàlì mú àjírí ìdá rọ̀súlìlá mọ́ jẹ́ kẹwàá ọ̀kan nínú àwọn tó ṣe ìjírá wá sọ́dọ̀ ànábì fa akbala alayna rasulullahi sallallahu alayhi wa sallam bi wajhi ànábì wá dojúkọ wá fakọ́ ọwá sọ fún wa pé ya mashara al-muhajirin ẹ̀yin àgbáríjọ ẹ̀yin tẹ́ ṣe ìjírá wáyìí khamsun khisalin ìwà maruka kan a'udhu billahi an tudrikuhunna mo bá yín forúkọ ọlọ́run wá mara àrùn ọbẹ̀ yìí láyé mo fọlọ́run wá mara àrùn ọba yìí láyé kò ní ṣẹlẹ̀ síyàn kí pàrọ̀ ọmọ bá ọlá kọ̀ọ̀kan ni ẹ ní ráwọn àrán kan tí wọ́n ma fún yóò sùn wọn sáà sí ma sí ẹjẹ́ afẹ́pọ̀ sàpéjúwe wọ́n tà wọ́n wà á tún sàpé lórílẹ̀-èdè wa náà àyíbẹ̀ẹ́kọ́ wọ́n tà wọ́n kò tó ní pé ń tọ́ ọ̀rà tẹ́ gbogbo ẹ̀ dádú wọ́n tà wọ́n 45 àdìgbà fọ́lọ́ bọ́ọ̀bọ́ lọ́ọ̀rà lítà kẹ́ẹ̀gì tó ti sanwó 5 lítà ìtọ́ ọba ń bẹ̀ àjú 3 litre lọ ànábì láwọn èèyàn kan orípa ẹ̀sẹ̀nú wọn ò ní máa fú yóò súnwà ìlà bọ́lá òbìsì ni àfikọ́lọ́wọ́ fi àdánwò kóúnjẹ ọmọ kàwọn nú kó fi kàwọn sọ́wọ́ ń kàwọn nú ó ní yọ́ fàdánwò ẹ̀kan orípa ẹ̀sẹ̀ ni wọ̀ṣídẹ̀tùlì mọ́nà àtọ̀nà rówó yóò jò lè bí wà pàwà gan nẹ́mbà sọ̀rọ̀ ọ̀nà tí èyàn ọmọ àgbà ọlọ́wọ́ ní oṣe kíni omi yóò lè yóò lè wàjẹ́ òrù àtòlítọ́ àwọn ọba wọn ní òdò lójò orú wọn sọ̀lítọ́nù ló mú wá nítorí pé làwọn máa ọba ní máa darí ọyàtọ̀ sásìkò wa nísìn ọlọ́ọ̀nìkà bá ní káwọn ọba tí wọ́n tún bí wá kí tẹ́ bá lọ ń gbòrò wọ́n ti fẹ́ gbà gbogbo agbára lọ́dọ̀ ọba tán àwọn alamọ yí wọn tàà fi ń kí wọn ò fọba lágbára tó nǹkan òfin wá ẹgbẹ́sẹ̀ ń lò bọ̀ lánàkọ́ abalẹ́ máa darí gbogbo nǹkan àbúrẹ́ ẹ̀kọ́ ni àwọn olóṣèlú náà darí ẹni sí ẹgbọ́n tó ní ti àwọn ọba méjì kan mọ́lé wọn wọ́n gbọ́dọ̀ jáde wọ́n lọ gba pásọ̀tì ọwọ́ wọn àbúrẹ́ ẹ̀kọ́ ni wọ́n bá jáde pẹ́rẹ́ àánú òdì jáde ọ̀yà jókòó jẹ́ àwọn bá tàná àwọn àwọn tí ìyàn mọ́ ní olóòjẹ́ pé bẹ́yàn bá wá rí rí ìsinyìí tí tó wá jókòó gbọ́rọ̀ ọlọ́run lọ́kàn pàdánù torí ọlá ayé òǹgẹ ìwọ̀n bá lẹ́rí ṣe mọ́ wọ́n ọ̀jẹ́ rí ṣe mọ́ bẹ́yàn bá fi àgbàfọ́ ọlọ́run yọ́ wà lọ́mọ ìjọ látọ̀run mọ́ wọ́n bẹ́yàn ọba tún gbà fọ́lọ́ yóò pòfo méjì lànà bí máa sọ fáwọn ọba ẹ̀sìn wọ́n ọ̀sákó kéèyàn ọjọba kọ̀sẹ́ni ẹ̀ kọ̀sẹ́ni tó mú wá tó pè kéèyàn mọ́jọba tọrọ náà bí ọ̀parẹ́ ọba tó bá jẹ́ pẹ́sìn wọ́n ọ̀fẹ́ ni kọ̀parẹ́ ìdí máa tún kọ lẹ́tà ọba aslim tí máa wípọ́ ni pé ẹgbà pàfọ́ lọ́hun tẹ́sílám kẹ́yìn náà lè máa gbégbé rọrùn láyé tẹ́ ẹ bá fi lè sí lọ́hun yóò tí kàlọ́wọ́ ajraka marratayn ẹ̀ẹ̀mejì lọ́lọ́wọ́ fún ilẹ̀ yóò fún yín lẹ́san ìdọ́lá láyé bí ọba yóò tún wá fún yín lẹ́san apá ẹ̀sìn níjọ́ àtìjánu ọlọ́mọ́sàlá ìbàdí síbẹ̀ fún àti gbogbo ọba tí wọ́n kó dídó fọ́lọ́n àti òtí ìkódó náà ọlọ́mọba ni mórí wọn kó dó ọlá àti tóbi ọlọ́run anábi ní wà mọ́mọ̀ náà káwọ́mù zaka amúwà àlèkè ẹ̀sẹ̀nù àwọn èèyàn ò ní ma hánà sàkọ́ owó wọn ọwà mọ́ mọ̀rùgbẹ́ tí ń kó wá sàkà ààrẹ

ìkan lọ́dọ̀ wa ní eh, ọ̀sùn wa lọ́hùn ẹjọ́ mẹ́ta ló sí empowerment àbíkílógbò pẹ̀ eh, ẹ̀ lóhùn sí nígbàtà wa gúrò ẹni tó ẹgbẹ́ yọ ọkọ̀ tó ń gẹ́ nínú ilé ọlọ́ọ̀lọ́mọ yẹ wọ́n lọ gbé jíìpù nítorí tó ṣe ní nítorí ẹ̀rọ bìnú pa àkàtà gbé ọ̀dà kálíjọ àpọ̀tún ní lọ́dọ̀ ànàbí ìjọ alìkẹ́wọ̀n ìṣàlá ọlọ́run kó wa ẹsẹ̀ a máa jẹ́ kó oúnjẹ ọ bàjẹ́ oúnjẹ a máa bàjẹ́ karim sọ̀rọ̀sọ́lọ̀ ó gbogbo ìtí ń bu nǹkan kan tá a gbé kalẹ̀ tí ò ṣe jẹ mọ́ yẹn nínú oúnjẹ ẹ̀ṣẹ̀ ló bí orípa ẹ̀ṣẹ̀ ni ànábì ní lọ́wọ́lá bánu Israel tí èbá sàwọn ọmọ bà ní Israela tí wọ́n gbé ẹsẹ̀ kọjá bó ṣe yẹ lamuyakbasu tọ́am kọ̀bá tí sóúnjẹ tí bàjẹ́ láyé kọ̀bá tí sóúnjẹ tí ó bù wàlámù yàkùnzù láhàm kọ̀bá tí sẹ́ran kan sáà máa pè ní ẹran tí ọ̀dá láti jẹ wàláwùlà Hawa tí ọ̀bá jẹ́ ẹ̀ṣẹ̀ tí ya wa Hawa wùsẹ̀ orípẹ̀ ẹ̀ṣẹ̀ lẹ́rí o ànábì ní làmù tákùnù ọ̀nsà kọ̀bá tí sóbìnrin kan tí ó jàǹbá ọkọ ẹ̀ kọ̀bá tí sóbìnrin kan láyé tí ó jàǹbá ọkọ ẹ̀ láíláí orípẹ̀ onípẹ̀sẹ̀ a máa jẹ́ oúnjẹ ọ́ bàjẹ́ a sì máa fa kéèyàn jogun tí ọ̀dà onípẹ̀sẹ̀ mo ti sọ́lẹ̀ kan olóbi ajára al-aswad tó fi dé ajára aswad wíwá tó láti àlìjẹ́nà funfun ni ìfi ọwọ́ ra àwẹ̀ ẹlẹ́sẹ̀ òun lọ́sọ́ di dúdú onípẹ̀sẹ̀ ọ̀pọ̀ a máa fa kí ilẹ̀ ó míyàn jẹ́ kí ilẹ̀ mìwá gbogbo ilẹ̀ mímì ni ilẹ̀ rúrú ni kò sí tó bí ju ẹ̀ṣẹ̀ lọ ẹ̀ṣẹ̀ a máa ṣàkóbá kówó dínkù ní ọwọ́ èèyàn ẹ̀ṣẹ̀ a máa gbà láfíà lára èèyàn rasulu karim sallam ó ní inna hadhal waja ara ń romi orí fọ́ rọ́mùzù azabillah orí pa ìyà ọlọ́ni azaba biha aw bihi ba'du li umami qablikum orí fọ́ mi inú run mi ló fi ṣe ji ìyà àwọn èèyàn kan tí wọ́n ti ṣáájú yín orí pa ji àwọn yẹn ó lọ ṣẹ́kù lára wa torí pé wọ́n ka koyo sórí ilé ayé ó lọ lon subhanahu wa ta'ala ló fi ṣe lé ní ìjìyà fún wa imam bukhari àti muslim ó lọ gba hadith yẹn wá ese ama máa fa kí ìdẹ̀ra mayan lọ ọ̀kan náà àwọn aṣáájú wa Imam Ali ó ní ma nazala bala ma zala bala ahùn àdánwò kan ò ní sọ̀kalẹ̀ sínú ìlú kan ila bibam ẹ̀sẹ̀ ni ó fà wala rufa ibi tí ń parí ọ̀rọ̀ sínú wọ́n ò sì ní kádánwò kúò ó lè tá ń pariwo yìí kọ̀dẹ̀ tá ń pariwo yìí bí ó tún dẹ̀dẹ̀ tí wọ́n tún fi kún títú ilé tàbí ń ké yìí kò sí tó lè mú kú òkè séèyàn ke kẹ́ tún máa pààrọ̀ aṣọ náà pa pààrọ̀ aṣọ débi adé yìí aṣọ àwọn ológun làwọn òtẹ́lẹ̀ ń darí ara wa abọ́ alálágbádá ló tún máa ṣe kò sí tí ń bá la paro àwọn tí wọ́n wo ológun náà ní ẹ́ tún wá àbáwọn àtẹ́wọ̀ ẹ̀ṣọ́ ológun jò ní ìsálápàrọ̀ anáà tún kó ní agbádá tàwárí sí pé kọ́dà kò lè ó ní ìyà táwọn èèyàn bá ń jẹ kò sí tó lè mú kúò ilá àtàwà ilá àtàwà àfità bá lọ sọ́dọ̀ ọlọ́run kálùkù wá wa orípẹ̀ẹ̀sẹ̀ òní gbogbo sáàrí ìdákúntà fi nẹ́mà tí ń fara àhá ìdákúntà fi nẹ́mà tí ń fara àhá àbá lọ́dọ̀wó èmì àti ẹ tá wà nù dẹ̀ra kan kákèsí dẹ̀ra yẹn dáadáa fa iná zunuba tó zí ìlú nẹ́àm torí pé ẹ̀ṣẹ̀ ọmọ ń gba ìdẹ̀rọ ọlọ́run kó lọ́wọ́ èèyàn وحثها بطاعة رب العباد وحثها بطاعة رب العباد gbogbo òdẹ̀rá tí mi bá wà ń bẹ̀ fi ìtẹ̀lé ra ọgbà yìí ká fi ìtẹ̀lé fi ra ọgbà yíká rẹ̀ kẹrankẹran ọmọ jẹ lọ kó lè mí ọmọ gbé lọ فرب العباد سبيب لقوم tọ́rọ́ba tí ó dá wa ó lè kòkó níyàwó kò síbi tí ó lè gbà mú ìyàwó ìyáka wà zulimu ìyáka wà zulima mahama satata ìyáka wà zulima mahama satata àlùfáà lọ́dọ̀ owó èmi àti ẹ kásá fún gbogbo tọ́lọ̀ فظلم لعبادي شديد وضب فالظلم لعبادي شديد وضب nítorí gbogbo ẹ̀ṣẹ̀ àtàbò títọ́mọ èèyàn bá ń ṣe ìjìyà rẹ̀ ó lè kókó ọlọ́mọ jẹwa níyà àfáà ní fatílíkà masáàkínù hún bá dàhún fatílíkà masáàkínù hún bá dàhún gbogbo àwọn tó ti dẹ́ṣẹ̀ lọ ṣáájú wa kálukú wọ́ lọ wò wọ́n lẹ́yìn káwo bùgbé wọn Shuudu na-ale wa la tasahim. Shuudu na-ale ị mụ wa laa sasahin. Enyi unu atụlarị na ịnwere oriri ma njedebe ọ ma gbinyụdụ biko dabi nwa? Ọma nka na shehu na-ale ịmụ Adoru. Ọma nka na shehu na-ale ịmụ Adoru. Osikene ka tokosu taa bọọma enyi a, too ịa ẹbọ olọ́dẹ́sùtà sí wọn mina zulimi wà wà làbí kọ̀dùkọ́sọ̀n mina zulimi wà wà làbí kọ̀dùkọ́sọ̀n àbòsí ló bí nítorí wípé àwọn ni wọ́n gé dáadáa wọn ní agé fúrú wàkámsára kú mi jìnnà ní wà mí wàkámsára kú mi jìnnà ní wà mí ní àlìjánà ẹ̀ òun ni ó ma lọ wà mí kùsúrí wà wà ókúrọ́ àlẹ́ im atom àti oníranran ààfin tọ́lọ́hun fi lélẹ̀ tí ó fún ẹ ní bá sín níjọ́ gbéǹde alkiyama àti oníranran àdẹ́ra sọ́lọ́ bílíjẹ̀ hími wà fàtún na'im gbogbo ẹni bá jáde kúrò láyé pẹ̀lẹ́sẹ̀ tí ọ̀wá foríjì ọlọ́run ntọ́lọ́wọ́ sọ ni wípé òzúhù wàgìlò ẹmú ẹgbẹ́ ọmọlì jahim sọ̀lú ẹlọ́jú sínú náà jahim ọlọ́mọjọ́ ràn wọ́ já síbẹ̀ wàfáàtù naim ìdẹ̀rọ ọlọ́run tí sàdìjánà naim yọ bọ̀ mọ́nìtì lọ وكان الذين لهم كالحلم وكان الذين لهم كالحلم ìtọ́wọ́ tó ju ẹni tí tó bá dálì kò ní lè kásán bígbà tí èèyàn lálà ní ọlọ́nkọ́ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ṣe lẹ́rú tí ó máa sìn mọ́ ṣe wá lẹ́rú tí ó máa ṣẹ̀ Allahumma aati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha Allahumma ya muqallibal qulub thabbit qulubana ala ta'atik Allahumma ya muqallibal qulub thabbit qulubana ala dinik subhanaka Allahumma wa bihamdik ونشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين وفي قلب أي نبي من وليات له بل هذا باب لكل العارفين به أرشدتنا بمقامات العلوم كده